ríbiribi nílùú Èkó. Èkó ní bàjẹ́ o. Ìfọ̀kànbalẹ̀ ti délùú Èkó. Èkó ní bàjẹ́ o. Èrò tí ń rẹ̀ kó ẹ̀fọ̀kànbalẹ̀. Èkó ní bàjẹ́ o. Ṣùgbọ́n mo bá dé kókó ṣe jẹ́. ó ti bímọ. Ah! ọkùnrin ló máa bí o. ọkùnrin mẹ́ta ló bí ẹ̀ta òkò hmm? ẹ̀ta òkò ló bí. àdúgbò <laughs> ẹ̀ta òkò. ẹnẹ. ẹ lẹ́yìn ọba adéolú àti ṣẹwà àbí lọ́kọ́kọ́ bí ó tún wá bí mẹ́ta míì. mẹ́ta ló bí. ó jẹ́ ìkúnlẹ̀ méjì ọmọ mẹ́fà àdúgbò <laughs> ah, ẹ ṣe. ayọ̀ náà ní bàjẹ́. àmín mo ní ngbà tí ẹ wá dé ìtòrí láti jẹta láti ń retí ti yẹ kí bàbá yìí ò dé ó ti yẹ kẹ gbogbo àwọn ètò tí a ṣe àárín yín. àárín gígé ni kò síbi tá a dé làlátẹ gbogbo ẹ̀ káàkiri oṣù láti rí gi. báwo ni tọrọ ọgí. kátólì gígé lóṣù àwọn aṣọ́gun tó wáá dà wá láàmú gbogbo ẹ̀ mọ́tò tó bàjẹ́ lọ́nà gbogbo ẹ̀ sáré lọ́dọ̀ ọlọ́pàá ti dé yà mo ti sọ fún àwọn obìnrin lé a gbé àgbàdo àta wọn ò dín àkà lónìí. ẹ dín. tí wọn bá dín àkà lónìí tó bá di ọ̀túnla wọn ò ṣèkúrú tó bá di jọ́ mẹ́jọ ẹ̀wà ìlàsè tá ta sí tá a rà fáwọn èèyàn. ẹ̀wà aláta. tó bá wá di jọ́ mẹ́ẹ̀ẹ́dógún a ṣe àwọn àṣekágbá kéékèèké kan a tún dáná tá a ṣẹ̀wà lọ́tọ̀ a ṣèkúrú lọ́tọ̀ oyin gbogbo ẹ̀ ṣé tó bá wá di kọkàndínlógún èyí ò ní pa bá ń bá rè èyí ò láwọ̀ ara adìẹ mẹ́ta sí. adìẹ mẹ́ta. bẹ́ẹ̀ ni hmm. tí gbogbo àwọn àyà àbẹ́jì ìyá àbẹ́ta àdúgbò tí wọ́n wà bá wa sọ̀rọ̀. sọ wá rí ọba tí ọjọ́ pò ló mú àwọn ọ̀bẹ ta wáyé ó gbọ́dọ̀ ra sọ tuntun fún ọ. ṣé alákàbọ̀ olùbàdàn. olùbàdàn bò ó àní ọmọ yín ọba ọmọ yín tàbí tẹ̀bí bẹ̀ta lé. ọmọ mi kí lára àwọn apẹ wa. ẹ rà sọ dáa fún. ọba lásọ ó lásọ. àwa ni ọ̀ lásọ rà lásọ tuntun kí ọba mọ bàá mọ gbóná àwọn tó bá tún kù tí a ṣe ẹ ọlọ́wọ́ bá wa ṣe káàbò kú ọ̀rọ̀ àti. irú tèmi tá a fẹ́ ṣe bíi kóńgò àbí ìlànà ló yìí. bá a bẹ ta bàbá rí kóńgò márùn ó ti tó. kóńgò márùn. márùn la ṣe. ó dà ó dà kọ́ láta ó dà ó dà irú tìǹtì ẹ tó la máa ṣe níjọ́ márùn ẹ̀ ni. lọ́tùnla lọ́tùnla tó ni kóńgò mélòó nìyẹn. ó yẹ kẹ́yìn olo kóńgò méje. ó yẹ kóńgò méjìlá ó sì ń da ẹ̀yìn tá a tún wá ṣe ní tó tẹ̀lé ńkọ́. sẹ́ẹ̀rí tijọ́ kẹjọ kóńgò mẹ́ẹ̀ẹ́dógún là á sè. kí ló dé. torí pé ẹ̀wà là á sè tá a dín ata sí. kóńgò mẹ́ẹ̀ẹ́dógún. àwa àdín ta sí. àdín ta sí yànnà tó dáa ọ̀dà ẹ̀dà bó ti múra ẹ̀ lẹ̀ ǹtọ́ àtẹ̀lẹ́jọ́ mọ́kànlélógún. sẹ́ẹ̀rí tíjọ́ kẹẹ̀ẹ́dógún èyí ò yàtọ̀ bàbá tẹ̀sẹ̀ bíi kóńgò mẹ́ẹ̀ẹ́dógún èyí ọkà ṣùgbọ́n tíjọ́ kọkànlélógún adìẹ mẹ́ta lára á wà á ra gbọ́n oríṣiríṣi nǹkan sí ìtọ́ra àgbègbè àdúgbò ni. gbogbo àgbáyé. bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí ìmọ̀ràn tèmi n tá a fi máa ra ẹ̀wà kélekèlé ń èmi bá pé kẹ́ra làjì àpò tẹ́ bá ra làjì àpò a kàn ra máa buyọ díẹ̀ díẹ̀ ni kò ní jẹ́ pé a máa dààmú. n tẹ́ fi ní ká kúkú ra ìlàjì àpò èmi wò pé náà ti di pé kóńgò márùn kóńgò méjìlá díẹ̀ nǹkan kan ẹ ti jẹ́ àkúra odidi àpò káàbì méjì kákúfẹ̀yìn ẹ̀ tì nígbà wọn pé ẹ̀wà ló dẹ́kun láyé báyìí Ah, ìwọ ọkùnrin nǹkan rí ò ní bàjẹ́ èyí ò dáa èyí ò dáa a sì mú garabu epo méjì. ó tún lè ponú. mi láì ṣètò gbogbo ń tà ṣe a sì gbé tìlẹ́gbẹ̀ẹ́. garabu méjì ó eh. tẹ̀mí lọ́rùn àwọn àlùbọ́sà gangan. wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn ata atajọsùn kéékèèké lákàmọ́ra tá a máa ṣe sí. ó pé táwa sọ yìí yóò tó ẹgbẹ̀rún mélòó kákẹ́ bí ogún ẹgbẹ̀rún. Ah, kò lè ka. yóò jù bẹ́ẹ̀ lọ. ogún ẹgbẹ̀rún ò lè ka ẹ jẹ́ kú wọlé kí n mówó àti ṣètò gbogbo ẹ̀ lé <laughs> ẹ ṣe ìyá wọn. Ah! <laughs> ẹni ẹgbẹ̀rún lọ́nà ogún ẹni kò lè ka. kò lè ka. tabara dọ́ta ńkọ́. yóò bùkún yóò bùkún. àdọ́ta ẹgbẹ̀rún. Eh. Ah, oyún oṣù mẹ́sàn-án ọ̀gbọ̀dọ̀ báyà lábò wọn eh. ti ṣe ìlú gbogbo ẹ̀ lé. <laughs> èyí tó tún wá ríbi rẹ̀ ni pé bí ẹ ṣe ṣètò láti lọ gbà ìyá ọmọ ní ilé ìwòsàn. Ah, ìyẹn wà wọn ò gba nǹkan tó pọ̀ níbi tó wà dàbí pé ẹgbẹ̀rún mẹ́ta àti nǹkan kan yẹn ni wọ́n gbà. nǹkan kan kásì rà sọ fọ́ bá ìyẹn ọmọ tí mo bí àwọn àbúrò ẹ̀ tó jẹ́ jòyè nǹkan àdàsọ fún ọ náà ah, ah. àbí kò sí dòye lẹ́yìn rẹ. ẹ ọba ní gbogbo wọn ẹ ṣe ẹ kó àdúró tì ẹ jẹ́ wọlé kí n mọ́wọ́ fún yín. Ah. sí eré sí eré. sójú ń dùn yìí ẹ̀rí pé àlejò pàtàkì tó wá látẹ̀kọ́ la káwọn kọ́ọ̀bù ilé ìfúnni a sì jẹun tí ì jẹ gbèsè. èmi onígbèsè ni mí lọ rédíò nàìjíríà kọ́ lọ́ọ́ lè máa pariwo pé àkànjí o onígbèsè ní ẹmu ni o ó dìgbà tí a ṣìwèrè bá dé. ìyá kí ni. ṣìwèrè. ọ̀pẹ láti jọ́dọ̀ tí wọ́n á rìn ọ̀pọ̀ ìyá sí I ìyá ṣìwèrè. ìyá sí ni. àfi ọmọ ẹjọ́ ní tó jẹ́ pé imọ̀ sọ pé èbó èbó èbó ọ̀nà tí wàá ọ̀ ti jẹun sókè rárá ọ̀ ti fáyẹn ò sọmọ. Mm-hmm. àwa tá à ń gbé kó la lè mọ àwa la dá yàn mọ́ ọ ti fáyìn sí o àwọn ọkùnrin yóò ti mọ dọ́là mú gan o àwọn ọkọ rẹ ń kọ. ọkọ lábúlé yìí <laughs> ọ̀n tó bẹ́ẹ̀ èmi àti àsìnlẹ́fù kan náà. irọ́ ni pé wọn ò lẹ́mí rẹ ẹ̀mí wọn ò gbé ẹ̀mí wọn ò kó <laughs> ayé mi o sọ wá rí ṣe ṣeun ó dàbí ìgbà tí ọlọ́mọ mọ̀ <laughs> dá ọ lẹ́dùn dé mi ni sórí èmi náà sọ mọ̀ pé mi náà bàjẹ́ ọ̀rí mo ti gbàgbóró gan èmi rèé èmi rèé tó bá ń gbọ́ àrò àrúrà saki àrúrà saki tí bá tún lọ́dọ̀ àwọn tó kàwé ní ìlú wa lọ́hùn wọ́n tún mọ̀ pé mi ní rosco. gbèrè tẹ́ ẹ lọ́wọ́ látẹ̀kọ́ gan kọ́gbọ́rọ̀ débì kó lòun mímí yẹn pàtàkì torí pé bákan náà ni lèmi àti ẹsẹ̀ rí. ẹjọ ẹjọ kókà kù tiẹ̀ sí tiẹ̀ o bí màá ti sọ̀rọ̀ ẹ̀rín ìwèrè wo lẹ́rìn nìsín. ìlàdìrán. sórí èkó mẹ́rin ló wà lágbára ọlọ́run mẹ́ta wà ń kàwọ́ mi lọ tó ti yọ àwọn èkó kan wà tó yẹ pé orí omi ni <laughs> wọ́n kọ́lé tiwọn sí. orí omi. èkó àwọn ọ̀tọ̀nu <laughs> orí omi wọ́n kọ́lé tiwọn sí rẹpẹtẹ o ti débẹ̀ rí ẹ̀wọ́ ò lè mọ bẹ́ẹ̀ <laughs> àbí tó bá gba tiwa sọrí èkó àdèlé tó wà èkó adéníjà àdèlé èyí ń orí bíríìjì ni wọ́n kọ́ ilé tiwọn sí sọ wá rí èkó bíi tèmi ń gbé àìsíṣẹ́ ń bẹ̀rùn àwọn lè kó Òṣòdì èkó Mùṣín èkó Agége mọ́ ìyànà pàjá nkankan àtẹ̀kó kò dùn òde kòròdú rí ní sọlọmọdé. ń débẹ̀ ń jẹ́ kọ́ mọ̀ wọ́rí. <laughs> a ò lè mọ ibẹ̀ náà èkó kò dunu tí máa jí làárọ̀ báyìí tí máa lè wẹ̀ tán tí máa gbọ́wọ́lé kíní arìnrìn ilé wa báyìí <laughs> ibẹ̀ ni àwọn ọlọ́yẹ̀wọ̀n èèyàn lọ́kàn ọ̀jọ̀ kan mọ̀ kọjá lọ ìyá mi ọkọ̀ ọmọ bíi mẹ́jọ wa ọmọbìnrin ni òtún da tí wọ́n da gan tí wọ́n da wọ́n mọ̀ á mú bá mi pé èmi èmi o kémi kí n mú kan àbí kí n mú méjì àbí kí n kó gbogbo ẹ kí n fi wọ́n sa ẹni à èmi ò lè fẹ́yàwó ni o. lẹ́kọ̀ọ́ náà. ṣùgbọ́n nígbà tí mo ti wá rí ọ <laughs> mo ti wá sọ̀rẹ́ńdà o gbogbo tí mo rí ní ara obìnrin tí mo fi yí orí mi <laughs> gbogbo ẹ̀ lọ́lọ́run ṣẹ̀dá fún ọ. <laughs> Ah, kí mo lè pe ọ kí mo lè pe ọ ọmọ golden boot ah ọ lè mọ ewu bọ́ọ̀lù mo lè kí ni mo lè pe ọ kí ni mo lè pe ọ gold ni ọ lọ́dọ̀ mi góòlù góòlù ni ọ ọ̀gì mi. Mm, ìyàwó rẹ̀ afusa ńkọ́. afusa mm. afusa wo afusa ọmọ yàlákà. Ah. ọmọ yẹn padà bá nǹkan jẹ afusa afusa afusa ṣe mi kí lọmọ kí lọmọ yìí fi mi wé afusa ọmọ mi ọmọ mi ọmọ tèmi mọ ránṣẹ́ mi mọ ránṣẹ́ kàkàkì ni kódà gan ni mo rán lọ́dọ̀ eh, bọdáde yìí nígbà tó tèmi àti bàbá mi sọ̀rọ̀ tán ní ti bọdáde yóò dé bá mi ní ìta tí àjọmọ ṣe fàájì tilé òfìsù ni afusa afusabo afusabo sisi onígarawa ìwé mélòó la afusa ká àti fi ń gbọ́ mìíràn mo mọ̀ fi eléyìí má jẹ́ kí eléyìí wọn jára wọ̀ mí lọ́dọ̀ rẹ o <laughs> ti yọ fàwọn ògùn mi. ẹ ní sùúrù mo kàn máa gbà tí. ọtí mo ń kán jújù ah ní sùúrù ṣínwèrè ah, ah. ẹjọ́ ìdìrí wọn ló wá ń rò látara sóòrò páwọn oníbàárà wà ń lẹ̀ ni. Ah. wọ́n ti gbé gbà wọ́n bí ọ̀lẹ ṣé ìwé dúró síbi nǹkan tó dáa láyé tiẹ̀ ni. ẹ kó bá wa mú nǹkan bọ̀. ilé bọ́ mú nǹkan bọ̀ tí ń fi kú tí má ti ẹ̀ bọ́ mú nǹkan bọ̀ tí irúwọ́ tó bá nǹkan ara bíbí jẹ́ nígbà tó wá fún ní nǹkan tí mo mú bọ̀. o ìmọ̀ rí ìmọ̀ rí ọ ìmọ̀ rí ọ. wàhálà rẹ pọ̀. ẹ fún wa ní ẹ mú kinní sí i ẹ máa mú sí mi lọ́rùn kò sí nǹkan kan ẹ mú sí mi lọ́rùn. o rò pé ẹ ti mú tán. ẹ wá máa lọ. a máa lọ. àwọn àlejò pàtàkì tá à ń retí wọn ti dé ó yẹ wá máa lọ. ká máa lọ. bọ̀dá àkànjì hmm? kí ló dé tẹ̀ sí ń jókòó ẹ dìde mọ́ ọ lọ́wọ́ jèrè. ṣé wọ́n sọ fún pé mi àti wọn jọ wọ́ bí ni àbí ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ la wọ inú ilé wọn. ẹ tẹ̀lé àwọn tó kù. wọ́n dà ẹ fún mi ní ìdẹ̀kan gbà náà. ìdẹ̀kan kọ ìdẹ̀ méjì ni ọ̀dẹ̀ mú wọ wa. ṣé mo mẹ́mú kan bì kí n má sanwó fún yín ni. ṣé gbogbo ẹmu tẹ́mu látàárọ̀ ṣẹ̀ sanwó ni àbí sáwọn tó bá ń mẹ́mu lẹ̀ ń gbàṣẹ lọ́wọ́ wọn ẹ wá mọ̀ lọ. ẹ wo ẹ̀gbọ́n ìràwọ̀ yín ti já ah. Ah, wọ́n ń jára wọ̀nyí látẹ̀ kan mẹ́sẹ̀ ń jalẹ̀ ń kìbọ̀ mẹ́sẹ̀ ń jalẹ̀ mú òkè padà. adáwọn snooker champion bíi ti yín wọ́n ti kú òní ẹ̀yin náà tẹ̀lé wọn. <laughs> wọ́n ti lọ <laughs> wọ́n ti lọ. ṣé ọ̀rẹ́ yìí ẹ mọ̀ pé local èyàn náà àti àtàwọn wèrè tí wọ́n lọ nísìn àní ẹ mọ̀ tẹ̀lé wọn lọ àwọn èèyàn gidi ń bọ̀. ṣé tó o bá lójú inú o ní títà ni o rí pé o bákan náà ni. èmi aláǹkó èmi àti èmi aláǹkó wèrè ni ní àbí lẹ́nu rẹ̀ ah dẹ́dẹ́. ẹni mo rí òrí. irọ́ ni ká ní. yéé bọ̀dọ̀ mi bàbá ọmọ mi. àbúrò mi lé àbúrò mi lé àbúrò mi lé àbúrò mi lé bàbá bá àwọn ará ilé ń bọ. oríire oríire orí ọ̀rẹ́ orí sunkún àtẹ. ọwọ́ àjọ bàbá wa tọ́jú òkun kankan. bọ̀dé àmì ẹ̀yin lè tọ̀dọ̀ yìí iyọ̀ ń rí ẹ̀yin ni ilà ìwà ìwà àbúrò mi ni. ẹ̀gbọ́n mi rèé ìyàwó akọ́ ọ̀rọ̀ ń kọ. ìyàwó ẹ mò ń bọ̀ ẹ dákun ẹ ní rẹ̀ wọ̀nyí kí ni jẹ́ bẹ̀. red wine. ọ̀ lè ní ọ̀ lè ní rẹ́bù. mo ò já sínú. mo níyàwó nǹkan mo ń kọ́. Ah. eyín rè eh, oṣù wa bẹ́ẹ̀. Eh, eh, bọ́dà hmm? ẹ jẹ́ n padà sórí ìbéèrè yìí ẹ̀gbọ́n mi ní bó làwọn bí n gbọ́dọ̀ ah. ǹdí bó lóbi lẹ́kọ̀ọ́ kí wọ́n ṣe ń sóbi ẹ máa gbọ́ bọ̀dá ẹ máa wọ bọ̀dá <laughs> níwọ̀n tó jẹ́ pé lẹ́kọ̀ọ́ tiwa lẹ́kọ̀ọ́ tiwa ẹ bá fẹ́ ẹ lè kó obìnrin méjì kó sùn báyìí <laughs> obìnrin méjì á sùn báyìí ìkan á máa lá kínní yẹn ìkan á máa lá yín lórí ìkan á máa lá yín lẹ́sẹ̀ ìkan á máa rìn yín létí báyìí á máa rìn yín létí báyìí ṣùgbọ́n bọ̀dá gbèsè ní gbogbo ẹ̀. <laughs> gbèsè ló bá dé. dẹ́ndé ní tilẹ̀ ń tọ́ lọ́hùn tó bá parọ́ tó bá bò mí ọlọ́run ní bú ọ tó ti yọ tó bá tẹ̀lé bò mí ọlọ́run ní bú ọ tí ọba nípa irọ́ téèyàn bá sùn eh. obìnrin mélòó ni yóò sùn tìyàn. Ah, ẹ máa gbọ́ rosiko <laughs> ẹ máa gbá ìrora saki ṣẹ́rí obìnrin lè máa lọ ní títì báyìí kẹ́ẹ̀kan ṣe báyìí wá a kàn sọ fún yín ní two thousand ni o <laughs> ó parí à ń fẹ́ra wa káàkiri ní lẹ́kọ̀ọ́ kò sí ìyàwó lẹ́kọ̀ọ́ sádélébọ̀ gbogbo wa là ń kó mọ́ra. oúnjẹ ń kọ́ lẹ́kọ̀ọ́. oúnjẹ wa ọ̀fẹ́ ni. ọ̀fẹ́ ni. aṣọ ń kọ́. aṣọ ọ̀fẹ́ ni. ilé gbígbé kọ́. ilé ilé ọ̀fẹ́ náà ni. ó lè pẹ̀lú bẹ̀yẹn. nígbà tó yẹ pé fàájì ni ojú gbogbo ọjọ́ ayé táwọn ṣe lọ àwọn èyí ṣiṣẹ́ bàbá ti jí làárọ̀ báyìí àwọn kò wó fún wa ni. ẹkẹ mu wa ẹkẹ mu wa ẹkẹ mu wa ẹkẹ mu wa. wọ́n kàn kó wó fún wa ni akẹ́mọ náà ni owó ti wà nílẹ̀ ní ọba wọn náà wọn wà. sípò lè bá yín gbé kò. ẹ lè gbé kò. kéré. ẹ lè gbé kò. ṣùgbọ́n owó wà lẹ́kọ̀ọ́. burúkú owó wà lẹ́kọ̀ọ́. ẹ sì inú ọgbà la ẹ mú fẹ́ wá o ẹ bá ń bẹ mú fún àbúrò mi. ẹ ní iṣẹ́ ewu. ẹ máa gbọ́ rasaki ara ó sọ. iṣẹ́ <laughs> ewu níbí ibi tí ò bá ti ṣe ewu bí èkó tiwa láti máa ń rí iṣẹ́ ewu jẹ ewu ń bẹ lóko. <laughs> ẹ jọ kí ni pé ní iṣẹ́ ewu. ewu ń bẹ lóko ló ń jẹ. ẹ lè mọ bóyá lè lè mọ bábìkì. bá a o ti ibi tó pé ń lọ tí ó ti gùn jù. Baba kiw. baba kiw. baba kiw nǹkan bàbá kiw. bàbá kiw. sẹ́ni odindi mẹ́ odindi mẹ́ mẹ́ mẹ́ àwọn máa dúnbú ẹ̀ tọ́ba wa dúnbú ẹ̀ wọ́n wá ti gi bọ́ǹdì wọ́n wá gẹ̀ sórí ìgbà wọ́n wá dáná sí lábẹ́ ẹ̀ gé ti yín màá gé tèmi á gé tiẹ̀ oníkálukú wọn wá máa bu ẹran àbúǹbù tán. wọn àfẹ́ mi ní ọbẹ̀ kọrin ni tagbátagba mo fẹ́ fi mẹ́mú pẹ̀lú yín ni. pẹ̀lẹ́rù yìí náà eh. ẹnu tó rùn bí ilé ilé ìgbọ̀nsẹ̀ yìí. <laughs> Eh, wọ́n ní ìyá aláka kú. wọ́n ti a ah. ah, ti kú pẹ́. àyíwá ò tiẹ̀ gbọ́ àwọn ah, nǹkan ń ṣe mọ́tò ló pa wọn. wọ́n tún ní àbúrò ìyá aláka náà tó kú. òun náà àwọn ti kú. wọ́n fọ̀ lóògùn jẹ ni. ìyàwó yín ti bẹ̀rẹ̀ wá tó. ó ti kú eh, kálíbìrì ti kú yọba kí ló dé kí ló dẹ́yìn sọkún. ẹ̀yìn sokun. mo rẹ́rìn ni. ẹ rẹ́rìn nù ẹ̀rín yín ló wá kàn báwọn ẹ ya lórí yemkem <laughs> kẹ lórí yemkem. ẹ ń ṣí èrè ni wọ́n léèyàn kú ẹ̀ ń fẹ́ yín ajá gé yín jẹ ni. Ah, ah. ìtajà ìpàkọ́wọ̀ ló kọ́ lẹ́dẹ̀ẹ́dẹ́ ìbára jọ mọ̀ pé ọ̀dọ̀ kọ́rẹ́ rẹ̀ dẹ̀ gan. kálọ̀ ọ̀kọlà ni ọ̀kọlà ò ní ju ẹni sọ̀rọ̀ wa. sọ́dọ̀ àwọn àdéhùn yìí ìlà ìlà ilé ìlà tá tẹ́ bá ń gbọ́ èkánná ajé èkánná ajá èkánná wẹ́lẹ̀ yìí ń jà wọ́n fi kọ́ tiẹ̀. ìlà ni o ìlà tiẹ̀ gan tún gbórí ju tiẹ̀ lọ tiẹ̀ tàbí ọ̀rẹ́ eégún. bọ̀dá ẹnu wa lọ. ọlọ́run ẹgbẹ́ òkàdé ìsìn tẹ́ ẹ báyìí tẹ́ ẹ mówó ńlẹ̀ èmi ò ní ra nǹkan bíi tí ó ti wọ́n èmi náà ra bíi tèmi náà ti dọ́gbọ́n rí tèmi olùwẹ̀ bá rà tolùwẹ̀ rí èrè tiẹ̀ <laughs> ọlọ́run màsí ẹ kò ń bẹ́ẹ̀. ẹ ṣe fàájì ẹ ṣe fàájì kí ló dé tó káwọ́ pọ̀ mọ jẹ lọ mọ jẹ lọ. ẹ kálẹ́ o ẹ kú jó yálà jẹ ẹ sáwọn gbádùn ara ẹ kálẹ́ ẹ mọ wọlé. yálà jẹ ó kí ni tiẹ̀ Sàlíù kí n tiẹ̀. ó ń sàpọ̀lọ́ sàpọ̀lọ́ ṣé ó fẹ́ gbogbo kíkí tí ò kí wa láti jọ ìsọ́fẹ́ kí wa pọ̀ lónìí ni àbí wò la kí pa. ẹlẹ ẹlẹ ẹlẹ. ẹ má bínú bọ̀dà ó ti yé mi ó ti ẹ fẹ́ kí n ṣe àfihàn wọn. tẹ́rí ẹ̀gbọ́n mi rè yé yé ayé mi o ẹ̀yin ni wọ́n ti máa ń sọ̀rọ̀ yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin o. ẹ bá mi lọ ẹ lẹ ẹ lẹ ẹ mọ̀ wẹ̀ ẹ lẹ. ṣùgbọ́n bọ̀dà bí wọ́n ṣe wá dáa tóun sẹ́ńgbọ́n ẹ̀gbọ́n mi ẹ má jẹ wọn lówó fẹsẹ̀ rẹ́rìn ojú wọn lè lẹ́ẹ̀kan náà nígbà bá jẹun lówó. ẹ gbèsè náà dáa. ẹ bá ń gbọ́ màmá nìyẹn ni mo dúpẹ́ àràdé. kankan lọ́ọ́ wá ṣe fún wa báyìí káyé gbogbo wa tá a wà lórí tábìlì kọ́ ọ wá sí ẹja méjì méjì forí kankan. àtàwọn ọmọ mi ààyè mọ̀ sẹ́hun o. sọ wá rí ìyálájẹ tó ń wò yìí bí ìyá rẹ bá jẹ́ǹtì lè márùn ó lè pa ìyá rẹ torí owó. ẹ kò dá kí ẹ bá jẹ wò ìyá kókó ooru ni kò dá. ẹ lọ sí ẹ lọ sí ẹ lọ sí ẹ lẹ sí o ẹ sí o. abẹ́ògbọ́ sórí lónìí tá a wá sí nítorí tiẹ̀ ni gbogbo ohun tó wà ní fún àǹfààní ẹ̀ ni mo tí bó ṣe wọ̀n. sọ wàrà wọn tún sọ̀rùn àbí kílẹ̀ mọ́ ń pè wọ́n méjèèjì torí tiẹ̀ náà ní bákan náà. ẹ jọ ṣé ìbéèrè ò fàjà. ìbéèrè wà bì bí ó bá bì yóò sọ bí ó sì níbì yóò mẹ́nu wí. ẹ torí mo ń wò wípé níbo lẹ ti rí owó tí gbogbo káńtà fi dàrú báyìí tí fàájì fi lọ báyìí tó obìnrin fi sàn báyìí torí kì ṣe pàwọn náà kì ṣe fàájì làbúlé o tá a bá lọ sí oko gẹdú bóyá lọ sí làlàtẹ ìrúwà òṣoògùn igbó ọ̀rà tá a lọ gégi ìgànnà òkè o tá a bá rí igi tó dáa gé tá a jèrè àná lè mutí ní sátidé àbálẹ̀ jímọ̀ ó tún lè jọ́sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin mọ tí yẹn lójoojúmọ́ lẹ́yìn sí ẹwòrán ilẹ̀ ti parẹ́ gẹ. Ah! jẹ́ kí n sọ nǹkan kan fún ọ ntẹ́ yẹ bá jẹ lẹ́yẹ ń wù ú jẹ́ wo sáà máa ṣe fàájì tiẹ̀ wọ́n máa wádìí nǹkan kan bó bá yà á mọ̀ já ọ sí díẹ̀ díẹ̀ á máa rẹ́ ọ sí. Ah! ẹ̀gbọ́n mi ẹ ti ń sẹ̀ mi o ẹ ti ń sẹ̀ mi ẹ ti ń jára wọ̀ mi sínú gbọ́ inú kọ́tà báwọn ẹ ṣé irú àwọn nǹkan tó yẹ kẹ́ mọ béèrè ni mo sọ fún yín nígbà tí mo wá sí abúlé ńjọ ni mo ní mo máa jẹ ayé àwọn àtẹ̀yìn àwọn èèyàn tẹ́ jọ wà lábúlé papọ̀ ni nígbà tẹ́yìn náà ti ti débi hùn ẹ ti bọ́ ayé nu ẹ jẹ ayé àwọn èèyàn tán wà lóko ẹ jẹ mọ́ ayé nìyí. Ah, ah. ẹ wá gbọ́ àwọn ìyá mi méjèèjì táwọn méjèèjì torí tiẹ̀ náà ni àlékò ṣe tún sọ ẹ bá fẹ́ ṣe mí lálejò ní tó bá jọ la fi wéhun èèpo ẹ̀pà ló jọ mo sí ẹ̀ lérí ṣe láàbì tó wá kí mi tẹ́yìn ó mọ̀ jọ̀yọ̀ ọba pọ̀ o ìyẹn ìyàwó mi lábúlé náà. tóun ló fẹ́ gbé tán. bí ìbejì ni wọ́n. àdúgbò <laughs> sí ṣòro. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wàhálà ti wà jàre. ìṣòro dà. iṣẹ́ ẹ̀ mọ̀ pé ẹsẹ̀ ń dùn ìyá ọba ni táwọn ọba tiẹ̀ mọ̀ ìyá ọba sá èmi ò tún mọ̀ ìyá ọba ni. Ah. oníwèrè ọ̀yàtọ̀ ojú ni gbogbo ẹ̀jọ̀ ra wọn. ṣé kí n pè wá. Ah, ayé gbà orí ẹ̀ ò ní ah, orí ẹ̀ burú ni sọ́ọ̀lájú ni ó mọ̀ ti yóò sọ́ọ̀rí rosco lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn yẹn tó ń fọ́ gún mi lójú. dèndé kí ni sí ọba yìí àwa la jókòó ń bì. ṣé ọwọ́ rẹ fi gbá mi àbí. ọwọ́ ni ọwọ́ ni. ọwọ́ yín kejì láàárọ̀. ọwọ́ tí wọ́n ń wò yẹn nígbà tí kan ò ti function mọ́ gbogbo agbára tó wà lára ìkan yẹn á ti padà sí kejì. ẹ ẹ ìyàtọ̀ mi báyẹn. get out. mú kíní ìtàn o kò sẹ́ni tí màmú àìrọ́pù kóró mú kíní ìtàn o. ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bá bá dé tó bá dé ká má ṣe yọ̀kú. Dúró tí wà ló ṣe lóní, tó bá fẹ́ kó ló ṣe lọ́la, tó bá dé ká má ṣe yọ̀kú. Ṣé bẹ́ẹ̀ ń gbọ́ mi dá lẹ́nu mi? wọlé màá gùn mọ́tò. ọmọ tó jẹ wàá fọ́ ni ọkùnrin kan ni mo tòrọ mọ́ jù ẹjọ́ ògùn òní pa yìí ṣàgbọ́n òní fẹ́ jẹ yín wẹ̀ ìṣẹ́kì sọ pé ògùn òní fẹ́ jẹ ẹ̀wẹ̀ ṣàgbọ́n lèmi dárúkọ ó sá kó gbogbo àdúrà kó gbogbo èpè mo ṣàgbà two hundred lọ́wọ́ ẹ o. ẹ kò wá sí two hundred olódìdí ń bì. hundred méjì lè fún mi. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú ja wọ sórí ní tó pa ẹ̀ nígbà bá fi máa tó ọ̀sẹ̀ bíi mẹ́ta sísìn lágbára lọ́wọ́ ọlọ́run yóò máa pa. ilé ìnáwó lágbára lọ́wọ́ ọlọ́run orí rẹ̀ ó máa jẹ́ díẹ̀ ni owó tọ̀dọ̀ mi gan fi ju ẹ̀gbọ́n mi lọ ah, ẹ wo bàbá ọba èmi lọ síbẹ̀ yẹn o. níbo. ibi àná. Oh. èmi ò lè mú nǹkan kan lónìí. torí kí ni. nǹkan ò ṣe é mu lónìí. ó ti yé mi ó yé mi ẹ̀gbọ́n mi ṣebí torí ìpẹ́ <laughs> fẹ́ fowó ránṣẹ́ lé mi. kẹ́ẹ̀tì mi. ọlọ́run ṣe é èlò lè fẹ́ fi ránṣẹ́ téèyàn bá fowó ránṣẹ́ lé tówó bá débi téèyàn ń fowó ránṣẹ́ lọ téèyàn bá ti kú kówó tó débẹ̀ nǹkan. téèyàn bá máa gbáyé kó tó fowó ránṣẹ́ yọ ọmọ lè kú kówó tó débi tó fi ránṣẹ́ sí. kékeré lè yan ọlọ́run tiẹ̀ sí ọlọ́run tó ṣe fún kẹ́hìndé yóò ṣe fún táyé. nígbà tí yíyẹ bá fi ṣe kínní fún bíi oṣù mẹ́ta ní ìsẹ́yẹ́rí pé gbogbo rẹ̀ ó ti yàtọ̀ àní iṣẹ́ tẹ̀ ń ṣe ṣe rí gbogbo àwọn ibi tẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ẹ bá tó bẹ̀rẹ̀ sí gba. kò ní ò dáa rárá ká má tọ̀ra o máa ń fi ń pa. ẹ jẹ́ ń kọ́ tànà mọ́ aago dákun gbèdè òkè torí ẹ̀yàn èèyàn ẹ sọ̀rọ̀ èèyàn fà sí rí èèyàn èèyàn. tànà rè. ẹ dúnlẹ̀ dúnlẹ̀ jọ mo fẹ́ béèrè béèrè kan lówó yìí níbo ló ti ń rí àwọn owó tó ń pa bó ṣe ń ṣebí kànga tèmi gbé lẹ́lẹ́yìn bòmí ẹ̀ mu adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ìjà látẹnijẹ àbálá nìkanra ni mo ṣe fún yín láyè tẹ́ mú mi ẹ̀ tí ó sì ní pa yín lórí ṣebí wọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lágbára lọ́wọ́ ọlọ́run ó máa pàjù yìí lọ. fọkànbalẹ̀. ẹ̀gbọ́n mi ti ẹ mọ wò bẹ́ẹ̀ ẹ mọ pé nọsọra kìíní tọ̀dọ̀ wọn nasara kò yé mi. bọ́lá ṣe ṣe tọ́tọ́dọ́ wọn rè. o oh, pé permanent arọ. ìbùkún olúwa ló ń sọ. <laughs> bí wọn tọrọ gan wọn fún wọn lówó. so wá rí i pé ò ní ṣe fàájì lónìí ó ṣe fàájì torí òfin dá lónìí. ẹ̀ ń so owó wa à ń ná owó débi pé <laughs> ẹ̀rù kan ba owó mi tó wà jẹun èyí tá a mú lóde. ẹ̀gbọ́n mi ẹ̀ mójútó mi ẹ̀ mójútó mi ẹ̀ ká ó ti dójoojúmọ́ ti máa lára ọkùnrin láti fi kí n wọ́n dé tọ̀sán. bá fọ̀run kẹ́ wọn ni o torí ibi hmm, tí mo lọ wọn lọ́nà wọn ti jìn. Hmm. ìwọ ọlọ́run pẹ̀lú ọmọ mẹ́fà ta ni mo ṣẹ̀ tí jì mí. mọ̀mọ́ ewu lẹ̀ tún ṣe yìí ẹyin tó yẹ kẹ́ ìyá mẹ́ta lẹ́kùn kílẹ̀ kílẹ̀ náà tún wá ń ṣe. wo ti ẹ sunkún. ẹ sunkún ẹ wo ni tó bí. ẹkúlé ẹkúlé oyè yẹ ọba ẹkúlé ẹkújọ mẹ́ta ẹ kúlé bó mo ti ń bọ̀ yìí ẹ kúlé mo ní bọ̀dá àrò wọn ni mo kí yín. àrò èwo. bọ̀dá àrò kan náà. Ah, àrò ọ̀rọ̀ àrò fojú kan. àbá mo rí yan ìbí èkó la jọ ń gbé. o tún rí bàbá ọba. èkó la ń gbé. kódà wọn ni kí wọn fẹ́ kí wọn fún yín ní nǹkan gan láti jẹta mi lọ ni ọ̀nbẹ lẹ́kọ̀ọ́ báyìí báyìí mo ṣe ń bá yín ṣé o ah. sì mọ̀ mi. èyí eh, tí ẹ wí fún àmọ́ ni àkànjí lọ́mọ sọ fún ọ ní. Ah, ah, Mama, ẹ mà fẹ́ kan náà tẹ́lẹ̀ mo sọ pé babaláwo tí mo lọ bá pé ó dàbí pé ara tiwọn náà yá ó lè rí bẹ́ẹ̀. àbọ̀dá àkànjí hmm? ẹ ṣe máa ń ṣe báyìí gan ẹ mọ̀ gbé information tí ò ní NAFDAC kiri àbà èmi ló gan ẹ fi àpamọ́ mi lọ fẹ́ má dáná o bàdá àárọ̀ àti bàbá bá ń bẹ lẹ́kọ̀ọ́ àjọ ń gbé lẹ́kọ̀ọ́ ni. òró náà àkànjí. Hmm? torí ọlọ́run sì fẹ́ fún mi ń tẹ́sán. ẹ mọ bínú wọn. sọ fẹ́ pa mí ni. ìgbà tá ẹ kúkú dé kò rí. bí bí bí ìbàdí kò yìnde sango ọ̀tà àbára bẹ̀ náà kọ. sango hmm, náà lè kó. ẹ ṣáà máa lọ kótókótó lẹ́ẹ̀ máa bá kiri nǹkan bá ti wá ń tán jẹ kiri àbàbá ṣe máa ń ṣe kótókótó. ẹ lọ jẹ gbẹ̀yìn wá rí gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ ṣé ogun tí ń gbé kì í náà dáa tí wọ́n tí wọ́n èrí tí wọ́n èrí èrí dùnú fún yàn àbí fọmẹ́tà ìbànújẹ́ ọ̀tọ̀ o ó kú ọ̀pọ̀ lọ. ẹ̀wẹ̀ rò ní ìlú Èkó o ẹ̀wẹ̀ yàn ní ìlú Èkó o ìlú aláfẹ́ ìlú gbajúmọ̀ Èkó gbolè ó gbolè ìyẹn láyé ọjọ́ sí nísẹ̀yìn Èkó màmá gbolè mọ́ o so bí Fáṣọlá ṣe ń gbìyànjú láti tún lu ìṣe ẹ̀yin kan sì tún wà níbi kan tẹ́ ń bà lu ìjẹ́ just imagine ẹ̀yin náà ẹ wo ẹ wo bẹ́ẹ̀ ṣe litre everywhere pẹ̀lú àwọn nylon bread lélẹ́yìí ẹ wo ṣùkú àgbàdo look at ọ̀rá pure water ẹ kò bá mú náà. can you imagine. tàníyẹn tàníyẹn. èmi èmi ni mo sọ̀rọ̀ bàbá officer of the public of Nigeria kí ló ṣe yín. Ah, bàjẹ́ kẹ̀ ayé. ó bàjẹ́ tì èkó lè bàjẹ́ láyé fàṣọlá ẹ wò wo mí o indíjì lèmi bó ṣe wà bó ṣe wà indíjì lèmi tó ń ṣe ẹ. will you shut up baba ọmọ àdúgbò wo lẹ́yìn lẹ́kọ̀ọ́ yìí. ah eléyìí ó dá nǹkan mọ̀ rìkà lèmi lẹ́kọ̀ọ́ rìkà. very good rìkà ni ó yá ẹ dárúkọ ọba mẹ́ta tó ti jẹ lẹ́kọ̀ọ́ yìí. ó ṣì ó ṣì mẹ́ta péré. yes máa dárúkọ mẹ́wàá fún ẹ mẹ́wàá kí ló ń ṣe ẹ Ridwan Akínolú eléku ọ̀fẹ́ èkó ọba ni bàbá gẹ̀ kádépẹ́ lórí igba ọdún ọdún kan ni MC Musiliu ọba lóṣòdì ọba ni ẹgẹ́bìdínì ọba òwàndò ọba ni olú ayé wà sí olú ayé wà sí o kábíyèsí ọba ni èkó ìrajọ wà. wàásù àìdí ọba ni. ọfíìsà gbogbo tó sọ yìí mo rò pé kò bá wa ń lé náà alẹ́ sì ni. ẹ̀kọ́ màmá gbọ́lẹ̀ mọ́ o ẹ̀kọ́ màmá gbọ́lẹ̀ mọ́ o. mo ti bá dùn ẹ̀ mọ́lẹ̀ wá. ṣiṣẹ́ ṣiṣẹ́ ní ọjọ́ ìfowópamọ́ ẹ̀kọ́ màmá gbọ́lẹ̀ mọ́ o. ti kó sọ́wọ́ báyìí. ó sú mi o ó sú mi o. Ah, ẹ ẹ ṣèyàn ara o ẹ ẹ ṣèyàn ara o yín pé ìwọ ti délé. àṣírí òde délé tó ṣé kí n dúró síbi tó ti máa mú mi ni. kọ́ ọ dúró síbi tó máa ti mú ọ kì í ṣe torí tiẹ̀ mo ṣe ń sá kiri tí mo ń sá yàrá kiri pé kí n lè rí ọ. ẹ ṣé kí wọn á dúró kó mú mi ni. òun fi ń yẹ mí kó ti mọ̀ ní ìkọ́ni yẹn lójú ara rẹ. ṣó yẹ kí n dúró kí wọ́n mú mi. ẹ ẹ wo bros mm-hmm. bros eh? ẹ jẹ́ ká fi é ẹ jẹ́ ká fi ẹni tí kọlà lẹ̀ ẹ ká máa wọ ẹni tó kọlà kiri o àrò ńkọ́. ọ̀dọ̀fin ni àrò kọ́ èmi ò bá tẹ̀yàn wá omi ìbátorogún wáyé mọ́ o kólúkálukú máa jàfẹ́ tọ́ ẹ̀ níbi tó bá ti di ogun lé báyìí ẹ máa jàfẹ́ tọ́ yín. alárò ńkọ́. wọ́n fi mí lẹ̀ àrò ọwọ́ ọwọ́ ti tẹ̀ ìṣojú mi báyìí àwọn méjì kan wọ́n lé nígbà tó kọ́kọ́ bẹ́lẹ̀ gíjà báyìí àwọn méjì náà wọ́n lé mú ṣòkòtò ni híyà. ó máa lọ tẹ́wọ̀n ọdún mẹ́rin o mo ń ṣẹ̀wọ̀n ọdún mẹ́rin o oṣù mẹ́rin péré. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kákóṣù mẹ́rin ó sì mọ wọn ọba. wọ́n sàbọ̀yè sójà nǹkan kò ń ṣe sójà náà ni. wọ́n fi mú ẹ̀dọ́ rìn. bàbá wa ń bí ayélujáyé lẹ́nu bàbá wa. dàgúrò dé alájìgà oògùn. àrò ẹ báwo ṣe. ọbọ lọ́wọ́ wọn. èmi. ọbọ lọ́wọ́ wọn. mo bọ. Ah, ojú tẹ́ fi ń wò mí kò rí bẹ́ẹ̀. ìlàlẹ̀ ń wà bí sẹ́rí bí wàhálà ṣe dé tán báyìí tí mọ́tò páàkì báyìí táwọn táì ń bọ́lẹ̀ táwọn task force ń bọ́lẹ̀ ó yá ọ táwọn sọ́jà ń bọ́lẹ̀ tán fídí ìbọn tilẹ̀ bẹ́ẹ̀ làyà tèmi náà já tẹ́ ń lọ lẹ́lẹ́lẹ́ ni mò ń tẹ̀lé yín tẹ́ ń lọ lẹ́lẹ́lẹ́ mò ń tẹ̀lé yín ẹ̀rọ àmọ́ tó pa mí ìran tí mo fẹ́ wò. níbi tí àwọn sọ́jà ń léèyàn lọ gíragíra àwọn mọ́là tó fọ́ lójú gangan for real ibẹ̀ làwọn ń sábọ̀ so ti yẹ yìí wọ́n kàn fídí ìbọn sọ wọ́n lẹ́nu ni kú ẹ̀ mọ́ dansaria dansaria arọ ah wọ́n ti sọ kẹ̀kẹ́ rẹ̀ nu ẹ ah. eh, wọ́n ti sọ kẹ̀kẹ́ dansari àná kò ní nǹkan kan tó lè máa fi rìn mọ́ báyìí. ọ ni ọlọ́ni. ẹ eh, ibi tí mo sáà ti ń wo gbogbo àwọn ọ̀ràn ohun tí mo ti ń wo gbogbo àwọn ọ̀ràn ibẹ̀ ni mo ti rí àwọn méjì kan tí ń yọ́bọ̀ lẹ́yìn mi mo ṣe ń bẹ̀rẹ̀ ẹgún mọ́ba mo ti mọ̀ pé mi wọ́n bọ̀ àmú. Ah, eh. mo kàn tú lẹ́lẹ̀ kan náà ni èmi <laughs> mo ṣe gbé mo ṣe gbé gbọ́n mo ṣe gbé wọn gba express nu mo kàn gbé wọn sí ẹnu ọ̀kadà ni <laughs> ọ̀kadà méjì ló kó ọ̀pọ̀ lẹ́ẹ̀kan náà kó bá. bí mi ṣe gba oró yasẹ̀ rí bọ́ síbi kí ni secretariat àwọn oní mákẹ́tà tẹ̀ ń ta fíìmù ẹ ti mọ ibẹ̀ mo ti gba bẹ̀ mo fi délé. oye yọ ẹ lọ́wọ́ ah. ẹ̀wọ̀n fájọ láyé ah, ẹ congratulations. orí àwọn ènìyàn jẹ congratulations. atẹ́gùn iṣẹ́ wọn ẹ ti ẹ̀ mọ tí mo rí mo ṣe ń bọ̀ ni mo ń ronú kankan bọ̀ mo rò pé ó dàbí pé wàhálà ẹ̀kọ́ ìfẹ́ pọ̀ o ẹjẹ́ àfi Lagos State ilẹ̀ ẹjẹ́ àmọ́ làgègè ká tún ṣiṣẹ́ eré padà ó eh, eh, eh, tiẹ̀ mọ màá sì rárá inú bo ni agége wà kì í ṣe inú Lagos state ni. àní kì í ṣe pé kò mọ màá ó forí ṣubú lórí ọ̀kadà ni ṣùtàn. tí ìbá ṣe pé ó forí ṣubú lórí ọ̀kadà ṣé èkó ìkọlàjọ wà ńgbà tí Fáṣọlá ń tún Òṣòdì ṣe tó lóun ò fẹ́ rí gbogbo nǹkan tó lè dínà ọkọ̀ ni o rélùwéè ni o òun kẹ̀kẹ́ ni o gbóhùn ò fẹ́ rí mọ́ ní títì láti Òṣòdì ní ìsìn tó o bá dúró sóṣòdì o máa wo alágbàdo níbi tí kọ̀lẹ́ntì ń gbé yìí ọmọ òwò lọ́ọ̀kan báyìí ni kí wàá lọ wá sọ fún mi ká wá kò ní èkó ká tún gba gègé lọ mélòó la gègé sósòdì oríkórí rẹ ò pé àmọ̀ràn tèmi ni àmọ̀ràn tèmi ni torí mo mọ̀ tó dánù lójú ni bàbá lè tẹ̀lé àmọ̀ràn tí mo fẹ́ sọ ọ́ lẹ́yìn a àìrógun ọkọ ànírógun àdá ọkọ ìrókò àrè máa bọ̀ korofin ní ń tó kó ìmọ̀ bọ̀ ní tá a ni ẹja kúò níbi ká lọ síbi irú bà fóun sí mòwe. ṣé afẹ́ lọ ralẹ̀ lọ́dọ̀ àwọn bíntín ni. ayọ́mọ̀ dáa fún ọdẹ ǹdẹ́ ẹ̀ nígbà téèyàn bá torí bọ́ fẹ́ pa ẹja tó bá mú odidi adìẹ tó kì bọ́ ibi wọ̀ pé kò ń fi pẹja bó bá pẹja ọ̀n tán èlò lọ́bẹ̀ ta tá a bá wá fi odidi ajégúnlẹ̀ ní àyínlẹ̀ tá a wọkọ̀ lọ mòwe bàfò tá a bá débẹ̀ tá a bá pawó kankan kọ́ àbí tó bá bọ́ sí déédéé owó ọkọ̀ tá a wọ̀ lọ nígbà tí èèyàn dára rẹ̀ láàmú ni. ẹ jọ ṣé mo lè bá yín dá sọ́rọ̀ èkó yín. kí lẹ fẹ́ dá sí kí ni kí wọ́n fẹ́ sọ. Ah, sọ ó ah, ṣe máa máa sọ pé kí ló fẹ́ sọ. káyì káyì. yàrá kí ló dé ah! ẹdínwó ah! yìí ni sórí yìí ò ni ẹ ní bẹ́ẹ̀ rù rárá ni. bẹ́ẹ̀ bá sẹ́ni ọ̀mí lẹ́kọ̀ọ́ máa fi yàjẹ́ mi o. gbogbo àwọn ọ̀gọ́dọ̀ mọ̀ sọ̀rọ̀ wọn ò lè ṣe kọ́ máa ṣe bẹ́ẹ̀. èlò la pa lánàá. ẹ má fi tèmi wé mo ń pawó gidi tọ́lọ́ sí ń kẹ́ mi. seven hundred. seven hundred naira àti jẹun nínú ẹ̀ tá a bá wá ní ká lọ máa ṣe báárà wa ní bàfò àbá máa ṣe nímọ̀ òwe èlò a máa fi mọ́tò lọ èlò a máa fi mọ́tò padà ń bá dámọ̀ràn pé ẹ jẹ́ kí gbogbo wa jáde báyìí ká lọ máa fi ojú fínlẹ̀ àti ká fi mú fínlẹ̀ ká wo bí wọ́n bá ti ń ṣe libra ká bẹ̀rẹ̀ sí irú pọ́npọ́n wa lójú páálí tí ẹ bá fi máa ṣú bọ́jẹ́ one five bọ́jẹ́ one three èèyàn bá o. ìyẹn náà dẹ̀ fine. kí ni mo ṣẹ̀ṣẹ̀ rí i pé wàhálà tá a ṣe lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́wà lẹ́yìn ló fa kọ́pọ̀ lọ́wọ́ máa ṣiṣẹ́ kíṣẹ́ yìí ẹ jẹ́ kí gbogbo wa sùn nígbà máa fi tó àárọ̀ la ọpọlọ yẹn olùsọjí ọpọlọ òsọjí ni ọlọ́run kọ wà ní ìtaàsì ẹ fọkàn balẹ̀ síbẹ̀ mi náà ni mo lànà tó ṣùgbọ́n tó ẹ fọkàn balẹ̀ tó fẹ́ lọ jẹun. orí ẹ ẹ jábọ̀ tó ọbẹ̀ yẹn ó bọ̀ ká ẹ jábọ̀ tó ọbẹ̀ yẹn ó bọ̀ tó ọbẹ̀ yẹn ó bọ̀ ẹsẹ̀ tó ọbẹ̀ yẹn ó bọ̀ ẹsẹ̀ tó ọbẹ̀ yẹn ó bọ̀ ẹsẹ̀ àlàfẹ́ ọkọ mi mm. gbéra ńlẹ̀ òdìdé ọmọ olómù apẹ̀rẹ̀ ah. ọmọ akọ́wọ́ ọlá rẹ mọ́. <laughs> wọ́n ní béwúrẹ́ nù ló mú wọ́n ní ẹ mọ́ fi lọ bàbá yín èsẹ̀gbẹ́ ẹgbẹ́rún gbẹ́rún adìẹ òpèpè ló nù ló mú wọ́n ní ẹ mọ́ fi lọ bàbá yín èsẹ̀gbẹ́ ẹgbẹ́rún gbẹ́rún tó bá aṣọbìnrin rọgbọ̀dọ̀ ló nù ló mú wọ́n ní ẹ lè fi lọ ah, torí ẹ̀yin la rí ńlá sọkọ. zale zale. ẹ mọ̀ràn ẹlẹ́sẹ̀ wá ah, ẹlẹ́sìn ni ẹran wá ah! ọmọ àti ní nǹkan navigator. ọmọ ìfẹ́ wàá ṣe o ṣe ọlọ́wà bá mi kẹ́ inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún ìyàwó rere sórí obìnrin tó bá mú orí ọkọ ẹ̀ wú a mọ̀ ṣàdúrà fún mi. bẹ́ẹ̀ni olówó orí mi ń bo wá lọ pọ́n ìrìn àjò wá sunkàn lóòrọ̀ yìí. ìjọ̀gbọ́n la máa fò ní fà àwọn kan wà tí wọ́n ralẹ̀ lọ́wọ́ wa tí wọ́n sanwó tán nínú ká gbalẹ̀ wa ká dáwó wọn padà fún wọn tàbí kan sanwó tán àá ṣe yẹn lónìí ìkejì àwọn kan wà tó yẹ pé gbà tí wọ́n máa ra lẹ̀ lọ́wọ́ wa wọ́n kàn ní ẹ fún wa nílẹ̀ ká fi kọ́ nǹkan kékeré báyìí nígbà máa dé sáìtì wọn wọ́n ti ń gbé lálágbèéká gbèéká wọn ò dẹ̀ bá wa ṣàdéhùn bẹ́ẹ̀ hmm. ilẹ̀ ni wọ́n rà wọn ò ra sánmọ̀ wọn á fẹ́ lòdì sánmọ̀ tó rọ̀ ní arúgbó ni so ìyẹn náà àlọ́fàjọ pẹ̀lú ìyẹn náà lónìí. ọ̀dà wa o. ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àmọ́ owó délé. ṣé ra nílẹ̀. kìrìyà. níbo mo fi àdó yìí sí i. Baálé mi. Fẹ́ràn owó. Èkó ni bàjẹ́ Èkó ni bàjẹ́ tán sọ. Tẹ́ bá pa òfin Èkó mọ́ ni o. Èkó tí ti bàjẹ́. O kọ́lé ṣe ti kànáà. O tún tẹ fúláwà mọ́lẹ̀. Badagry lẹ máa sùn last. Bàdí mi wá ọkùnrin pariwo ìjábọ̀. Tó bá rán ọmọ ń ṣerú, ó máa fi tọmọ jẹ ni. Kí ni ìṣòro ẹ? Ṣé àmọ̀ ẹ̀kọ́ ti kó ò ní ẹ̀ bá pàtó ọ̀gá wọn dà ọ̀gá wọn dà. má ní ìkọ́. ó mọ̀ pé torí pé òun jájúmọ̀ yẹn èmi ló bú èmi mo ránṣẹ́. ẹ má bínú sọ ẹ ká sùn. ọ̀gá yìí tó nílé dà. ẹ wọ́n ṣe kú mi báyìí sínsìn ni ẹ bá ti ẹ̀ bá wọn gan wọ́n ṣe lọ́n sínsìn ni. ẹ pè nọ́mbà fún mi. ẹ zero eight zero. ṣó yọnu ṣèbó o ní fóònù. mo ní fóònù sá. pè sórí fóònù ẹ mo fẹ́ bá sọ̀rọ̀. zero eight zero sixty nine. onídìí àgbo onídìí àgbo seriously mo fẹ́ bọ́ gẹ́ ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí n má fi fóònù mi bá sọ̀rọ̀ pé sórí fóònù ẹ kó gbé fún mi kí n bá sọ̀rọ̀. kí n fi fóònù pè wọ́n. exactly. ok o ti ń ring. hello sir ẹ eh, hold on ẹ hold on ẹ gbà sọ. hello èmi ò ní ló sà fún ẹ àdèyí onílẹ̀ ló ń sọ̀rọ̀. ìwọ ọmọkùnrin o ṣàfẹ́ kí n pa èèyàn sórí ilẹ̀ yìí. ayé lálá o. ẹ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ò ní sanwó mi tó kù. ìwọ ò jẹ mí lówó ti sanwó tán ṣé ìgbà tí ó máa ra lẹ̀ ṣé o sọ fẹ́ mi pé olókè ló fẹ́ fi lé ẹ̀kọ́ ìsókè. ó dá mo dúró díẹ̀ mo fẹ́ rí ẹ báyìí o wà ní church <laughs> wàhálà tí máa bẹ́ ẹ fà ọlọ́ǹgàn ò ní dá sí i nígbà tó bá fi máa débí lọ́la nínú ẹkún nínú ẹ̀rìn wàá ṣèkọ́nú ẹ̀. ẹ sọ ẹ ní sùn ẹ ní sùúrù. ẹ ẹyin boys ẹ mọ tó ṣẹlẹ̀. ẹ wo gbogbo olóyè kẹlẹ pátá tẹ bá wa wo bí tẹ bá wa wo tán. tó bá ṣe ní interest láti kọ́lé tó bá sanwó wa tó jẹ wá kó máa kọ́lé ẹ lọ. bàdẹ fẹ gbowó tó san padà àdá padà fún ẹ bá wa dín iná kẹ má wò lé yẹn ẹ wọlé mọ. ẹsà ẹsà ẹ wọ ẹsà ẹ wá ná. gbogbo alamásóríire o gbogbo alọ́lọ́ náà máa dá lóhùn ẹ mọ̀ wo kò sẹ́ńtọ́ o gbogbo apáta lásoríire ẹ nínú olówó tó wà nílẹ̀ lónìí tí ń fowó sànú tí ń fowó lẹ́yìn ká ọmọ Abíọ́lá ti fi ikú bọ̀ àṣírí èmi ló tún kàn ẹni táwa fowó níná nu wá tún kan bẹ ní Ìbàdàn ní olówó tí ń fowó pé lẹ́yìn wa ọlọ́run ló kàn déédéé rán wa ká máa ṣàánú fáwọn èèyàn ẹ wà ní sùúrù tí n bá pe pa mi jáde sí yín. yóò máa wá pè é wọlé lẹ́yọ kankan ẹ má wàrà ro ẹ sì má rọ sóyè yín. ọ̀dàmù Táírù síbílẹ̀ níṣẹ́ kan láàárọ̀ ìtẹ́fẹ́ lọ sí ni. òun náà mò ń sè ìyẹn ni pé o ti mọ bí ti pẹ́ ọ sọ fún wa ni. ọmọ bí ti pẹ́ ń sọ fún yín ni. èmi mo mú ọ wá àyìn. àjọ wa ni. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sọ ẹ pẹ̀lẹ́ ẹ kí n tó sọ anything gbogbo ilẹ̀ mọ̀ pé chairman wa ń bì pé bàbá aláàánú ni wọ́n and ẹni tó dúró yìí evidence àánú tí bàbá máa ń ṣe ni òun jẹ́ last two weeks níbí iná dọ́dọ̀ wa gbọ́dọ̀ ṣe wà gbogbo ìṣòro tó bá débì ni chairman mi ti ṣe kí ni tó ti sọ̀rọ̀ ṣó ti yẹ yín so bó ṣe jẹ́ nìyẹn now àwọn ọmọ school tí a bá wà ń bì ẹ wá sápá báyìí tí a bá ṣe student ẹ wá sápá báyìí. ta lẹ́yìn. ẹ sà mẹkáníìkì ni èmi sà. mẹkáníìkì ni wọ. bẹ́ẹ̀ ẹ̀yin náà nǹkan. fọgá. Ah, ìyá ọ̀dà ẹ má bínú ṣe ti gbọ́ èyí ò ń ṣe ọjọ́ gbogbo èrò àwọn tó jẹ́ student ni chairman ní pé ká dá lóhùn lé ni tó bá di lọ́jọ́ mi kẹ́ padà wá. káwa máa ẹ wá máa lọ bó bá tún dọjọ́ gbogbogbò yín tún àpè yín yín mú yín ṣe ti gbọ́. ẹ mọ̀ lọ. student ni wọ́n náà. student lèmi náà. Ah. but sir wọ́n ní kò sí ọjọ́ tẹ̀ kí n dáyàn lónìí. ẹ máa lọ. alẹ́ ni oṣù ọjọ́ gbogbo èrò please ẹ ti bá ti pè é ní kọ̀ọ̀kan. ẹ máa máa wọlé ní méjì méjì báyìí tẹ bá dẹ̀ ti wọlé sọ́dọ̀ chairman mi ẹ má fún wọn ní problems god bless you ẹ ta ni Adéjọkẹ́ Tóyìn. èmi ni. ok Michael nǹkan. èmi ni. no no <laughs> ok méjì ni wọn Michael ẹ Òjó. èmi ni. Ah, ṣé tá a bá kọ́ ṣọ́ọ̀bù yẹn sìn ṣé báyìí ni kó dojú kọ ni àbí báyìí àbí báyìí pé ibi tí mi fẹ́ kó kọjú sí dédé ó máa dà bẹ́ẹ̀. kọjú báyìí àwọn àkàmà kan bí wọlé ni ẹ̀sẹ̀ tó bá wà wọ̀n sí a jẹ́ pé a máa mú láti rò bíbá yìí o. salamu aleykum babalóye. salamu aleykum ajé asalamu aleykum. akujọ mẹ́ta o. jàre. ṣé o sí àmọ̀ rí. Ah, irú béèrè wo lẹ béèrè yìí ṣé o sì lórí ilẹ̀ mi ṣé ẹ lè bọ̀ lọ́mọjà pé ó pọnmọ́ èmi ni mo nílẹ̀ ìyàwó mi ni ó fẹ́ kọ́ ṣọ́ọ̀bù tó fi máa ń ṣe irun ó wá ní ibi ìbọ́ sí gbangba pé òun fẹ́ kó òun ní ṣọ́ọ̀bù ń bí àwa wo ibi tó fẹ́ kí ṣọ́ọ̀bù yẹn kọjú sí ìyẹn là ń ṣe lọ́wọ́ ló fi dé. lóòótọ́ àwa náà mọ̀ pé lẹ́wà òde bì ṣùgbọ́n ẹ̀bá ro tọ́lọ́ máa la torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ń bẹ tọ́jọ́ pé tíjímọ̀ bá kún àmọ́ ń tẹni síbi tá à ń kéjímọ̀ ń bì kódà àgàgà lásìkò ásámú tójú ọba ti dí wa lọ ibi tá à ń lò náà ní tá a ti ń kírun tá a bá wá ní ṣíṣeéṣe pẹ̀lú àwọn alásàlátù ibi tá à ń ta tẹ́ǹtì sí náà ní tá a fi ń ṣe tọ́lọ́run afẹ́kẹ́ rotọ́ lọ́wọ́ mọ́ aláàkẹ́ filẹ̀ fún wa ni. Mm, àti tànàbì mọ́mọ́ bàbá ẹ dákun ẹ ṣàánú wa. ìwọ ni kí n rotọ́ lọ́mọ ẹ la ìka ah, ọ̀tá mi ni ẹ̀. subhanallah. níwọ̀ subhanallah kí ni ṣé ọmọ nǹkan ni níwọ̀ tó jẹ́ pé láì ṣẹ́ láì rò ẹ́ tí mi ò ro ibi tí ẹ rí mọ́ṣáláṣí ìgbà tẹ́ máa kọ́ ó níye tí mo ní kẹ́ ẹ san ó tẹ́ ló lọ́wọ́ yìí mo dẹ̀ gbà fún yín bẹ́ẹ̀ ó wá ń jí lára àárọ̀ wàá máa ṣépè wàá máa bú mi láago márùn-ún fẹ̀rẹ̀ wàá ṣépè wàá bú mi láago kan ọ̀sán wàá ṣe pé wàá bú mi láago mẹ́rin ọ̀sán wàá ṣe pé wàá bú mi láago méje wàá ṣe bú mi láago mẹ́jọ wàá kí ni mo ṣe fún ẹ wọ́n máa ní ẹ́ gbogbo ẹ̀ tẹ́ ń ṣoògùn kọ́lọ́ ń paná adẹ́bọ̀rẹ́ kọ́lọ́ máa jọ jẹ́ nǹkan kan gbogbo ẹ̀ tẹ́ ń ṣoògùn kọ́lọ́ ọba ayé wọn jẹ́ àfi bá padà sínú ẹ̀sìn àṣìlà kí mo ṣe fún ẹ tó dẹ̀ pé oògùn lèmi ń ṣe ẹ wá tá ń talẹ̀ ó wá ní kí n fààyè lẹ̀ fún ẹ mi ò fààyè lẹ̀ fún ẹ o. bàbá olóyè ọ̀rọ̀ wa dúpẹ́ ṣe rohun o ẹ̀yin kọ́ ń bá wí o. ẹ bá mi wí kì í ṣàkẹ́bọ̀ lèmi. àwọn tí pẹ̀lú ọlọ́run tí wọn ò nígbàgbọ́ kankan nínú ọlọ́run rárá àwọn là ń bá wípé kọ́ lọ́wọ́n paná adébọ̀rẹ́. tí ó jẹ́ pé mo rutọ lọ́mọ ẹ̀ la ó yẹ kí n ti ní káwọn bọ́ọ̀sì máa bọ̀ kọ́ wá wo bí yìí ṣùgbọ́n mo rò wípé mi ò fẹ́ ṣe ọlọ́run ní gbogbo ọ̀nà rárá. tọ ara ẹnu ńgbà tẹ ìwé nìsín ẹlẹ́tọ̀ ọlọ́run lẹ́rù tẹ́ ẹ̀ fi wo mọ́sálásí àwọn kẹ́tẹ́ ń bẹ́ wọn ò ṣetán àti rutọ ọlọ́run pàápàá ibi tí ìwù kọ́ látàrí ti bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ṣàánú wa kẹ́ bá rutọ ọlọ́run máa lá bá wò ó ṣe. pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ kalẹ̀ yìí alájẹ kí ló fẹ́ ká ṣe báyìí njẹ́ àná ìwà ilẹ̀ síbómi báyìí. ibi ni mi fẹ́ mi fẹ́ bù mí. alájà ẹ dákun ẹ bá ro tọ́lọ́run máa là. kò tiẹ̀ tí ì lọ mẹ́ka. ọlọ́run ó sì yọ̀ǹda. ìyá ẹ̀ níbí ló ń fẹ́ o ó lóun fẹ́ bò mí mi ò tí ì lè sọ nǹkan kan báyìí àfi tí n bá mú mo ṣe lè bá sọ̀rọ̀ tínú ẹ̀ lè rọ̀ mi ò tí ì lè sọ nǹkan kan ó máa fi bí ilẹ̀ o kò ní fi bí ilẹ̀ o nígbà tá a bá ní o tí ì lè sọ nǹkan kan báyìí. ẹ ẹ dáhùn ẹ sọ àwọn ni ọmọ ìlú lọ ẹ jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ lọ fọlọ ìlú láwàá mọ. òjò yẹn bíi a tó bíi fifty years kó tó pe òjò òkè ká ní o fẹ́ sọ òjò adé àti ọlá that means wàá máa lo bíi one hundred and fifty years ó ó ó slack mi. ẹ máa gbọ́ bọ̀dé èkó ẹ máa gbọ́ ṣìbúrí níwájú ọba akíolú ẹ wo ṣé àmọ́ pé èkó lẹ́yìn ń gbé èkó tó jẹ́ pé téèyàn bá jí láago mẹ́fà àbọ̀ nídàájí ó máa sáré jí ni tó bá fẹ́ lọ bẹtírúmù tó fẹ́ lọ wẹ̀ ó máa sáré wẹ̀ ní bódèdì ọkọ̀ ó gbọ́dọ̀ sáré wọ mọ́tò ó tún fẹ́ bọ́lẹ̀ nu mọ́tò ó máa sáré bó fẹ́ jẹun ó máa sáré èkó èkó yìí wo sẹ́rí ibi tẹ́mi ti wá lọ́hùn a lè lo ọ̀rọ̀ kékeré ká sọ di ńlá. ó yẹ kó máa kó máa tó máa rí àwọn ọ̀rẹ́ sóyè ẹ̀ nígbà kí ló ń ṣẹlẹ̀ sí àdéhìnà. ṣé bàbá ọba. yes àbáwọba àwọn àti bọ̀dá fákóyè jọ àmà rí wọn lé látijọ́ yìí a ti wá gbogbo ibi tá àti gbogbo ibi tá àti máa ń ṣeré pátá láti dé àbá wọn bẹ̀ kọ́kọ́dà gan ibi tá kì í dé a tún wá wọn lọ́bẹ̀ àárín wọn èmi àti Roscoe a ti wá wọn bàjẹ́. ó rò pé báyà àwọn pípù yìí ti kú ṣá. à irọ́ o <laughs> ṣe rí nílé ní ìlú tiwa téèyàn bá ṣọ́kú ó ti lo one twenty year àjẹ́ pé dìsẹ́nàlì mi túnṣe lálẹ́ nìyẹn ńgbà yẹn. ọwọ́ ló fi ń lẹ́dìí yẹ ẹsẹ̀ ara wọn ló máa fi rìn padà sílé. báwo ló ṣe ń sọ báyìí náà ah, ìyẹn ò dáná for instance ẹ ó yẹ kó smart náà irú nǹkan báyẹn wà á ti lọ sí orí rédíò àbí kó lọ sí orí tv cnn ait gbogbo àwọn yẹn tí wàá ní àlọ sọ fún wọn wọn á lè announce àmọ́ ibi tán wà yóò lé àbá náà wáyẹn nà. ṣé ìdílé wa ló máa náwó yẹn àbí ìdílé yín. ìyẹn wà ṣàfihàn sílẹ̀ náà ká lọ try ìyẹn náà nà. ẹ á gbìyànjú ẹ má ò rí ẹ ṣe ẹ ṣeun ṣeun ó dà. wá ń bì nà pé ó yẹ kó wá nǹkan fún ẹ̀gbọ́n. ẹ máa gbọ́ bọ̀dá pupa tèmi gan ń wò pé kí n bu àpò yín tútútú kí n da ilé àtọ̀nà yín tó wà lápò yín kí n da sí méjì kémi kódà kan kẹ́yìn náà kódà kan kẹ́ máa lọ. kọ nǹkan tí ò yí ẹ nìyẹn àwọn Yorùbá wọ́n lọ wọ́n lọ dẹ́ wọ́n tún return by the time tó máa return wọ́n ní tí òkété bá ti dàgbà tán báyìí ọyàn ọmọ ẹ ló ń mu nà. nígbà tẹ́mi ò wá wú ọmú ńkọ́ kí lè fẹ́ mu ṣé fẹ́ mu mí gbẹ ni àbí ọmú tẹrú rí lára òkété ọmọdà. ẹ ẹ ẹ ṣáàbà burú tẹ̀lé mi ẹ lọ mú yan ẹ. wọ́n ló dẹ̀ mọ̀ ń gbà yẹn àwẹ̀ bóyá. ẹ̀yin lè mọ̀ ẹ bá ti pẹ́ lẹ́kọ̀ọ́ báyìí ẹ ẹ ẹ ẹ ṣàbẹ̀ sọ̀rọ̀ ayé lè ja. Yeah, sorry àwọn pípù yìí náà ní pé wọ́n fẹ́ release à wà ní kíkún mọ́ mú wọn. ọ̀rẹ́ àfà ẹ mọ̀ wọlé mọ́ aleko asala ẹnlẹ ẹnlẹ ẹsọ ẹnlẹ ẹsọ ẹnlẹ ẹnlẹ ẹnlẹ ẹsọ ẹsọ ẹnlẹ ẹ jókòó ẹ jókòó. sorry sir i'm sorry. wọ́n mọ̀ bọ̀ ní ntí ẹ̀ kásòrò kò sí wàhálà púpọ̀ ọ̀rọ̀ kan lọ́mọ̀ ṣe bí èdè àìyedè láàrin àwa àti bàbá olóyè adéyé. ẹ mọ̀ bínú ká tiẹ̀ tó sọ ohunkóhun rárá kílẹ̀ mú gbogbo ohun tẹ́ bá fẹ́ ni kẹ́ ẹ sọ. ẹ dákun ẹ ṣe kí ẹ mọ yọ̀ǹda wa ná lórí ti nǹkan mímu ná. ẹ mọ wo yọ̀ǹda bó ẹ mọ wo tèmi tí mo ọba di ọjọ́ ọ̀sìn mi báyìí ní tèmi mọ̀ fi ń pàrònú rẹ̀ ní tèmi ni ṣùgbọ́n tẹ̀yìn bá fẹ́ mu olómi ọ̀sán wà o. ayọ̀ǹda ayọ̀ǹda. Ah, ṣé kò ṣe pé ẹ̀yin tijú. a sì tijú o kì í ṣojú títí àtijú. àdè tẹ̀yìn sọ̀rọ̀ rẹ̀ èmi rẹ̀ àjọṣe kékeré ni ah, láyé ìgbà tá a máa ń fi pátá gúnrìn káàkiri ládùúgbò látijọ́ bẹ̀rẹ̀ títí di bá a ṣe gbà yára wa ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni kò gbà nǹkan tì èmi náà gbà nǹkan tì lọ́wọ́ rẹ̀ rí ó yẹ wá ṣàlàyé tẹ́ ẹ bá fẹ́ gan-an ní kẹ́ ẹ sọ. ọ̀rọ̀ kan lọ́mọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwa àti bàbá olóye àdèyí tí wọ́n talẹ̀ mọ́ṣáláṣí fún wa ẹ bá ní ká kó mọ́ṣáláṣí wa kó ń bẹ̀ o pé àwọn fariwo dí àwọn lọ́wọ́ o. ibi àti wá ń ronú lọ́wọ́ pé ọ̀nà wo lágbọ́rọ̀ yìí gbà táfi rẹ́ni tó súnmọ́ wọn láti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tí wàá taari àwọn búrọ̀dà wa ṣe wa ní wa ní ah, àwọn ẹni tó súnmọ́ wọn dáadáa níta bàbá wa nù. ó ya wèrè ni àbórí rẹ̀ gbálẹ̀ ni àdìẹ ìṣe máa ń sọ̀rọ̀ burúkú lẹ́nu báyìí gbàtẹ́ èèyàn ò sínwín tí ò sì ya wèrè yóò wà ní kẹ́ẹ̀kọ́ mọ́sálásí tẹ̀ tí ń sin ọlọ́run kẹ́ẹ̀kọ́ kò lórí ilẹ̀. tààrí nù. Mm-hmm, bàbá wọn ní ariwo wa wọn ní mọ dí àwọn lọ́wọ́ mm. wọn ní bí ìgbà tí ajá ń gbó làásè mọ pariwo táwọn bá ń jọ́sìn fọ́lọ́run wọn wá ní àwọn wò mọ́sálásí palẹ̀ àti owó tá a fi kọ́ mọ́sálásí àti ilẹ̀ táwọn ti tà fún wa tẹ́lẹ̀ wọn láwọn dá gbogbo owó ń padà fún wa wọn ní àwọn fẹ́ fi ṣe ilé ìṣerun fún ìyàwó àwọn. nígbà tó rí èèyàn yìí yóò wà ní kẹ́ẹ̀ kó mọ́sálásí kò kó òun fẹ́ fi ṣe ìyá àdírẹ́sà. ẹ ibi tí wọn ti mọ jórun. kẹ́ẹ̀sì mọ̀ wò ó kì í sọmọ èkó o. Allahu Akbar. ṣùgbọ́n wọn bá a sẹ́ńgì tọ́lọ́hún ṣe fún ló fi dé nǹkan pẹ́pẹ́pẹ́ mọ́lẹ̀ ló wá ń ṣe gàba sóun wà ní àbọ̀ lọ́hùn. ọ̀rọ̀ ọmọ le jù bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lọ. ẹ fi yòókù lẹ̀ yóò gbọ́ mo jẹ́rìí ah àní mi ìgbà nǹkan tì lọ́wọ́ rẹ̀ rí ọlọ́run ọ̀yànjú ẹ̀ sétorí ìhun lẹsẹ̀ wá kákan síkẹtẹ lẹ́ẹ̀ ní mú nǹkan kan. tẹ́rí a wà lórí àṣàlátù lọ́wọ́ la fi ní pé kákàsáré wa rí yín náà mm. ah. ẹ mọ̀ yọ̀ǹda tó bá ti gbà mí. èmi náà wà ní jẹ́ ẹ lọ lọ́wọ́ òfìfo ẹ láti fẹ́ mi ní nǹkan ǹtẹ́ sì fún mi ní àdúrà yá. ẹ wẹ chairman hmm? èmi náà máa nípìn nínú àdúrà tí ẹ fẹ́ gbà. Ah, ó di dandan. sọ́nà lọ́wọ́ wọ̀la pé kùránì ní alíjàsá ò lè rìsán ìlànà ìsàn ọlọ́run ò ní kankan tí ó fi sàṣàn tí bá ṣe dáadáa àfi dáadáa náà ni ọlọ́run wọ̀la dáadáa tá ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọlọ́run yìí ọlọ́run ò ní dọ̀rọ̀ tí yín náà àmọ́ ìyín <laughs> bá. Ah, èmi náà wò pé ah, ah téèyàn wá jẹ́ èèyàn gidi àwa sọ ọ̀rọ̀ burúkú ń jáde lẹ́nu pé kán kú mọ́sálásí kán yé ṣe wọ́nrán wọ́nrán bẹ́ẹ̀. Ah. wọ́n kàn án lè mí. ó mọ̀ kọ́ wa tá à ń talẹ̀ a gbọ́dọ̀ ní wèrè díẹ̀ ká dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oògùn. nítorí wá sí kejì ẹ̀ ni pé tí wọ́n ti ń ṣe wáàsí láàárọ̀ ẹ yí padà ẹ gbọ́ lọ́n gbọ́ ẹ̀yin adẹ́bọ iná lẹ máa wọ̀ ẹ̀yin kí èmi náà rò kàn bá wí. ẹ̀ẹ́n tí wọ́n ń sọ fún ọ náà yìí pé láti jèrè ọkàn ni. wọ́n fẹ́ jẹ́ kọ́ mọ̀ wá kó wá kírun ni. mo ti kírun báyìí. ó ti tẹ́ ó ti yanjú ọ̀rọ̀ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ yóò ló ti ráwọn aráabí gbẹ̀yìn. èwo náà aráabí. Ah, àwọn àbúrò wa torí mo wá wọn lọ́lé o ńgbà mo délé mo bá yàn kankan bí n ṣe délé báyìí kó wá wo àwọn èèyàn tó dàbò mi mo ná kinní kan jọ náà pèrègèdè owó ni. kálíkà kọ́lá àdúgbò wa. bó ṣe ń bò mí bígbà tí ìràbò ṣúgà ni mo wá ń ya ẹran bí ṣe ń yẹran mò ń dàgbàdo lẹ̀ bí ṣe ń dàgbàdo mò ń fún fún àwọn ọmọ ní nǹkan tó dáa mò ń dàálẹ̀ wọ́n mọ̀ pé bàbá ni bàbá rere bàbá kẹ̀. Ato one thousand. níbẹ̀ mo ná jù bẹ́ẹ̀ lọ èmi lọ fẹ́ yẹ̀yẹ́ ju mo ná jù bẹ́ẹ̀ lọ. ẹ sórí àwọn àbúrò wa èmi náà ti wo àwọn títí mi ò rí wọn tí a bá dẹ́ pàdé láyé yìí ẹ̀jẹ̀ pàdé láyé tó ń bọ̀ òyìnbó ti pòwe tán wọ́n ní everybody for himself kàfihàn lẹ̀ ẹ kàfihàn lẹ̀ sórí mo tiẹ̀ fẹ́ rí dẹ́ǹdẹ̀ ṣùgbọ́n gbà mo ti wá tí ì ti rán hmm, ẹ jẹ́ kọ́kọ́ nǹkan wá ẹ̀yin ọmọ ìdá ẹ kó mú mu wá. mo lọ pàdé àwọn olè. ọ wà wá sọ́dọ̀ mi ò ní mú nǹkan ọ gbọ́dọ̀ fẹsẹ̀ kan ti. ẹ̀yin ọmọ yìí. sẹ́ríkì àdínní mà nílé. wọ́n ti ẹ̀sẹ̀ ọ débẹ̀. sẹ́ríkì àdínní. kọ́ba lè mọ́pọ̀ léèyàn lẹ́yìn èmi ó sì ọ débẹ̀. <laughs> ẹ kú náà wọ́n yẹ ká. wọ́n yẹ kó wá gbé ọwọ́ ìlọ́lú òyìnbó. sọ́wọ́ yìí. Hmm. ìṣe ayé ni wọn ì fọkàn mi síbẹ̀ láti rántí rárá ẹ kí ló sì wọn náà fi ṣe. ìwọ gan tó wá dàbẹ pé òun pọn ọwọ́ yẹn lé ọwọ́ tó ń dùn ẹ gàgà ló tó fi òkà sí kódà tó bá dé lóyìnbó lè bẹ gé e tó bá ṣe straight. kàn gé ọwọ́ tèmi kàn fi mi sí. kò sí tán lè ṣe tán lè nà ká máa yan bóyá ti ṣe yan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. ó dàbí kangaroo gangan ni o ṣe rí yìí wọ́n máa ń jọ mí lójú sáwọn eré mi wá sọ rẹ ẹ̀gbọ́n mi ẹ̀yin lẹni gbogbo bíi àti gbogbo àwọn èèyàn tí ń ṣiṣẹ́ ní inú ọgbà yìí náà. lágbára Ọlọ́run. eré ẹ̀gbọ́n mi ti eré ẹ̀gbọ́n mi ti wá fọ́nká síbẹ̀. ẹ ká tó ẹ má jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ kí ni jíjẹ. ṣé ìyan wà. ìyan wà. a máa jẹ. ẹ ẹ ṣé àmàlà náà ṣì wà. ìyẹn náà tó wà. a máa jẹ yẹn náà. ṣé ẹ ẹ spaghetti wà wà. ó wà. okay a máa jẹ yẹn náà wá bọ̀. pẹ̀lú yàtọ̀ bàlá. ẹ̀wọ̀n da wọn ló jàre. ayé tògẹ́dà ni. <laughs> ẹ̀wọ̀n da gbogbo tó bá ti wà ń lájẹ ẹ wo ẹ má dà wọn lóhùn o ká ní kí n ṣe pé bọ̀dá ni mò ń pe bọ̀dá pupa ni màá gbá wọn lójú. gbà tó sí èrè tó tó yọ̀ dàrú ó kó gbàdúgbò bọ̀dé lẹ́kọ̀ọ́ ọmọ èké ló pè wọ́n ni. ṣé ṣé ọ sì máa sọ pé a máa jẹ a máa jẹ yẹn a máa jẹ yẹn ṣé ẹ wo èmi ò jẹ yẹn o. èwo ló fẹ́ jẹ. mo jẹ́ rí àwọn tó fẹ́ jẹ yẹn nìkan fún nìyẹn. èmi ò jẹ yẹn nǹkan tẹ́mi fẹ́ Mr. B hamburger meat pie chicken mo dẹ̀ tún máa jẹ kíṣù àti eleventies. báwo rí <laughs> ọ̀nà wa ṣe ẹ báwo ni ẹ ṣe wá rìn. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ náà là ń ṣe ẹni tí ọlọ́run bá ti dá síbì kan tó dẹ̀ sọ pé òun ò fẹ́ ibi tí ọlọ́run dáhùn sí ẹ o mọ̀ pé ó máa fọ́ǹbù á lọ wọ́ǹbù á lọ á lọ parẹ́ ìdànù lásán ni. bàbá ọba bàbá ọba ẹ̀gbọ́n mi ẹ wọ ẹ ntàn yín jẹ ìgboro ti dàrú àgbòwò wọn fẹ́ máa ranjú ìgboro ti dàrú sẹ́rí gẹ́lẹ́tẹ̀yìn lọ tán àfi bí ẹni pé gómìnà ń sọ yín gbogbo nǹkan ọ̀rọ̀ gbọmọ́ lẹ́kọ̀ọ́ wọ́n làwọn ò fẹ́ ń bára mọ́ wọ́n làwọn ò fẹ́ àwọn tí wọ́n máa fi ẹsẹ̀ rìn tí wọ́n máa kàn fẹsẹ̀ rògbòrò kiri bọ̀dá mi ẹni tí wọ́n bá mú ẹni tí wọ́n bá mú tí ó bá gbabẹ̀ dá láwùsá yóò sì gbabẹ̀ lórí omi ẹ pé kí wọ́n ń ṣe lórí omi ẹ̀wọ̀n ni. tí a níbi tó ń sọ ẹ kò ní géètì o ẹ máa máa wo Dubai tó bá bẹ́ sódò apá ọ̀tún ẹnu shark tó bá bẹ́ sódò apá òsì ẹnu dolphin tó bá bẹ́ sódò apá wájú ìpìyà tó gbé dòdò àánú. <laughs> mímí àti dèndé ṣe ro pápá pánú bá a ṣe gba orílẹ̀ lọ́nu pé ká máa lọ bá wọn gé pánú bẹ́ẹ̀. orílẹ̀. Hmm. ibẹ̀ lásán wà tí bọ̀dá eléko tó fi dé ṣe mọ̀ pé alárìnkiri làwọn àwọn sì ṣàgbà pòfẹ́sọ̀. that's right that's right. wọ́n bá mú bébà kan wá nígbà tí wọ́n wọnú bébà ẹ̀yin mo bá nú ẹ̀ <laughs> wọ́n bá lẹ̀ ti ní sẹ́ńgì lọ́wọ́ pé ayé yìí ti dáa pé eré yìí ti fọ́nká síbẹ̀ o. no o gẹ̀ẹ́tì ẹ̀ kò fọ́nká orí yẹn ti túká ó ti parẹ́ ó ti fọ́ yamayama síbẹ̀. eré ìbọ̀dá mi ti fọ́. ó jápajàmá síbẹ̀ clap on yourself. ṣe é pé. ṣe rí kọlọ́hún bá kó ṣàyẹ̀. burúkú wà lọ́wọ́ mi kò sí olówó mi ní ìlú yìí olówó tó máa ní kí n gbẹnu sọ́ọ̀ nílùú yìí á ṣe akọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni investment dẹ̀ pọ̀ ilẹ̀ ni mò ń ta gbogbo ilẹ̀ tó wà ládùúgbò ìparata èmi ni mò ń ta. ọ̀rọ̀ gbájú ẹ̀ kọ́ olúwa ló nílẹ̀ àwọn alágbára kan kọ́lé sí ni. <laughs> bẹ́ẹ̀mi ṣe wà báyìí o mọ̀ pé rìkà ni mí lẹ́kọ̀ọ́ rìkà ni mí. yes home boys. so ilẹ̀ bàbá ẹ̀ wo ló fẹ́ tà ń bì. àní olúwa ló nílẹ̀ àwa alágbára là ń kọ́lé sí màá tún jọ ẹ lójú tó bá di on the fifteen next month máa jọba àdúgbò yìí. Ah, eh, eh, tó bá tó bẹ́ẹ̀ ni. sáàbì gálẹ̀. ọba ń kẹ láìsí sírúkẹrẹ. sórí ọba ń kẹ láìsí sírúkẹrẹ. àlẹmọ tó fọ́ ni. tí a bá ta ilẹ̀ fún èèyàn iyì ibẹ̀ ní kẹ́ni ẹ̀rọ akọ́nilé ilẹ̀ kò kàn pánu sí i tó bá dẹ́ẹ̀kì ẹ̀pẹ̀rẹ́ atúnlẹ̀ra ni. Eh, kí ló dé ibẹ̀ ti ta. kí ló rà ìṣọ́ra àdéṣọ́mọ̀ ni ọmọ pé ìkàkẹ́ látà fún tọ́tún máa kọ́ mi àtúnṣe wájà mi tọ́wọ́ òfin ní tó mọ́. Ah, alolúwa ló nílẹ̀ àwọn alágbára ló ń kọ́lé sí i. <laughs> so nǹkan tá a bá ń sìn ni pé sọmọ ìgbà tó kọ́kọ́ dẹ́kọ̀ọ́ bíi pàlàpàlà rédèrèdè jákujàkun wíṣìwíṣìn bákan bákan ló ń ṣe now àjẹjà ẹṣí ọgá ẹ tiẹ̀ ó ti mọ èkó jù wá lọ nìyẹn so ìtọ́n tiẹ̀ náà ń sìn kó o tún já wa sí i káwa náà tún mọ èkó ọgá ẹ <laughs> so bí wọ́n ṣe ń ta ilẹ̀ ń sìn káà dẹ̀ máa ta òfurufú o get. ẹ wọ́n mi tó wá ṣẹlẹ̀ èmi àti gọ́fúnà àti ṣèpàdé mo sọ fún gọ́fúnà pé mo fẹ́ dá káyì tèmi lẹ̀ mo fẹ́ dá lásìmà tèmi lẹ̀ mo fẹ́ dá cbd tèmi náà mo fẹ́ dá sílẹ̀ ẹ̀yin náà mo wá fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ káránṣọ káì fún rẹpẹtẹ káránṣọ lásìmà fún rẹpẹtẹ káránṣọ cbd fún rẹpẹtẹ kẹ máa jà yí ọba nìṣó kẹ ẹ jà yí ọba nìṣó. bọ̀dá ẹ ti ń sẹ̀ mi báwọn. kí ló dé. àbàbọ̀ bẹ́ẹ̀ ti ń sẹ̀ mi tẹ́ bá tiẹ̀ fẹ́ sọ àwọn nǹkan bàǹtàbàǹtà báwọn ẹ pè mí tí mo jábúrò yín ẹ jẹ yín ẹ pè mí sínú yàrá ẹ sọ fún mi èmi ó sì máa sọ mi fẹ́ ṣe anyway eh, eh, eh, ta ni ta ló máa lead ta ló máa jẹ́ chairman tó máa lead gbogbo. nítòótọ́ ọlọ́run tabaníkà wò tabaníkà tó gangan àbúrò mi lọ ẹ̀kọ́ chairman <laughs> torí àbúrò mi ni ṣùgbọ́n tí a bá fẹ́ fi ọpọlọ tó dẹ̀ǹdẹ̀ ló yẹ ká mú ṣùgbọ́n tí wọ́n á fi yàtọ̀ ni pé white ni wọ́n ìwọ̀ tó yàtọ̀ sí gbogbo wọn la máa fi mú wọn. so èmi ò èmi ò ṣe family ẹ. Eh? mi ò dẹ̀ lọ́pọlọ. mo kàn funfun lásán ni. ẹ lọ́jọ́ jẹ ẹlẹ́gà yẹ yẹ kókó agbọ́njẹ ìwọ́jà rẹ. ọ̀rẹ́ ẹ̀ lè má máa sọ tó sọ mọ́lẹ̀ ẹ̀ lórí ìwà fẹ́ jà. ìlú Èkó tí mi wà yìí ohùn mi máa lówó ìlú Èkó tí mi wà yìí ohùn mi máa lọ́lá ìlú Èkó tí mi wà yìí ohùn mi máa kọ́lé màá gún mọ́tò màá má dá ọkùnrin tí ó wà lọ́dọ̀ yín tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ yìí ẹ jọ ṣé látìgbà tó ti dọ́dọ̀ yín ẹ kò fìrí ẹnìkankan pé kó kàn wá ṣe àbẹ̀wò sí i àbí ó wá bá ní any discussion. kò sí ẹnìkankan tó wá a kò fìrí ẹnìkankan. all right n tí ó jẹ́ kí n invite yín ni pé ẹ gbọ́dọ̀ wà very vigilant tẹ́lẹ̀ mi yẹn kẹ́ bá wa bójútó dáadáa dẹ̀ń ṣe rí ọta tẹ́ yọ lára ẹ̀ kẹ́ bá wa pamọ́ torí òun la máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí dó ẹ̀rí ni ọta fúnra ẹ̀ bọ̀t òun la tún máa lò láti gbé ẹjọ́ yẹn lẹ́sẹ̀. ẹ àtìgbà tí wọ́n ti gbé wá ní òru ọjọ́ yẹn tá a dẹ̀ ti rí ọta lára ẹ̀ láti suspect ẹ̀ pé ó láti jẹ́ ọ̀daràn ni. all right. gbogbo ọta náà láti kó pamọ́. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. àwọn kankan tẹ bá dẹ̀ ń fẹ́ ìwádìí lọ́dọ̀ wa a ṣetán láti ràn yín lọ́wọ́. ó dà tẹ bá rí kó ti wà fit láti lè jáde tí ò ní pa ẹ̀ tẹ̀ lára kẹ́kọ̀ọ́ kọ́ọ̀lù wa. thank you very much. Have a nice time. Ọlọ́run jẹ́ kí ìyànrere ìyànrere máa tó ah, nínú àwọn ọ̀rẹ́ mi tí mo gbẹ́kẹ̀lé tí mo fẹ́ràn ọ̀kan ni jẹ̀rẹ̀ ẹ̀ tí ṣòro bá bọ̀ rẹ̀ ni tó lóun náà ní ṣòro bá ọ̀rẹ́ nìyẹn. àìdé ògùn ẹkùn àìdé ògùn ọkùnrin lọ ké sí èmi lọ. Ah! ìyàwó mi ìyálò aṣọ́lẹ̀ nǹkan ní ṣe ah, ṣe dáadáa ló dé. Ah, ṣùgbọ́n o láti jọ́ tó ti dé o tiẹ̀ yọjú sí mi rárá àwọn náà ni. ẹ̀ẹ́ tẹ̀bí jíjẹta náà ló wọlé dé. ó tó torí náà ẹ̀lẹ́ ẹ̀mú kan ẹ̀mú kan. mo gbọ́ pé rẹ lálẹ́ àná olóòtú ráwọn ọmọ yìí bó o lọ ṣe ṣe. eléko ló kún ọ wá. eléko. ó jọ mi lójú. bó lẹ ti pàdé. ẹ ṣó mọ̀ pé eléko fẹ́ràn kó máa ka pépà kó máa ṣàtọpinpin kó tá máa wádìí oríṣiríṣi èmi lèmi pílèsì advert nínú pépà tí mo fẹ́ sọdún sọdún owó gbà yẹn tí gbogbo ẹ̀ máa fọ́tò mi dẹ̀ wà nínú pépà yẹn mọ́tò yẹn lélẹ́kọ̀ọ́ ló fi tírèsì mi débí oye ah. kọ́ wa nìyẹn. mo ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ ṣe pàdé nù. n bá wò wípé tí ẹ̀gbọ́n bá ní owó lọ́wọ́ ó ṣeé ṣe kó náà má tètè flow débi táàbúrò wa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tí ìṣẹ̀ bá mu ẹ̀gbọ́n dúndúndún á dọ́dọ̀ àbúrò àbúrò àdágbádá á dá ṣòkòtò kódà àtún dábùbá ẹ̀. kódà yóò mú bí omi báyìí ni èmi mo sọ bẹ́ẹ̀. ni mo ṣe wá iṣẹ́ fún àwọn ọmọ yẹn. Ah, irú iṣẹ́ wa náà ń ṣe báyìí. kai lasma àti cbd. ọ̀rẹ́ mi eh. ẹsẹ̀ rẹ̀ ti gun ah. bó o ṣe ṣe tó fún ọ ní iṣẹ́ yẹn. adé ò ní fi kòkòrò kan mẹ́. ìròyìn kan tún máa fi fún mi ní bá ṣe jọ wà. ọ̀dà ah. mi náà mo ti ní tí n bá débì. ni. ó lè wá lọ tẹ wàá rú dédé tẹ ẹkọ dúdú báyìí. èyí ni ń ṣe seventy fifth birthday ẹ̀. Ah, àwọn èèyàn lè ń bọ̀ kódà sànni ni ó ṣeré aṣáájú ń bọ̀ ìwọ̀n Bọ́lá Ahmed eh, BRF òun náà ń bọ̀ láwọn èèyàn Muiz Banire òun ló tẹ̀ máa to àga àwọn ni ó máa nu àwọn àga fáwọn èèyàn yìí Muiz kódà àwọn yòókù gbogbo wọn ṣáà ń jà èyí tó lóun ó bá wọn pa ẹran láàárọ̀ yún mínísítà wa ó lóun lòun wàá bá wọn ṣètò ẹran. òdodo pè mí ṣùgbọ́n mi ò ní lè lọ. ò ní wákẹ́. mi ò gbọdọ̀ jáde lé lónìí. kí ló dé. mo fẹ́ sọ́dún falọ́la ọ sọ fún mi. dákun tó ọba mò ń bọ̀ èmi kan yọjú dákun ẹ bá ń fẹ́ di ẹ tèmi lẹ̀ mo tẹ́ ẹ bá fi ṣe ìpín gbogbo nǹkan. bóyá ikú ni bàjẹ́ o ikú ni bàjẹ́ o ikú ni bàjẹ́ o ikú ni bàjẹ́ o láyé Babátúndé Rájí Fáṣọlá ikú ni bàjẹ́ o Akórèdé ọmọ Fáṣọlá ikú ni bàjẹ́ o ṣé gbogbo atótùnú yín àti àròyé látàrọ̀ ó ti yé mi. ẹni tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ yìí kó gba obstruction ibi tí ò yẹ kó gbà ó lọ gbà àwa máa ń gbàgbọ́ pé kó jẹ́ ẹni tó fẹ́ lọ ṣe iṣẹ́ ibi àbí ẹni tí orí rẹ̀ ò pé téèyàn má dẹ̀ ti ṣe irú ẹ̀ṣẹ̀ yẹn ìjìyà tó tọ́ ni lábẹ́ òfin ṣùgbọ́n a á fi tọmọlúàbí sí ṣé tèmi yé yín ẹ̀ a máa release wọn on bail torí pé bailable offence ni ṣùgbọ́n a wàá fà wọ́n létí kí wọ́n má jẹ́ kí irú ẹ̀ kó wáyé mọ́ ṣé tèmi yé irú ẹ̀ ò gbọ́dọ̀ wáyé mọ́ ẹni tí a rò tí mo kàn fi pé a ní láti dáríjì wọn ni pé ẹ wo irú yín bẹ́ẹ̀ ṣe jẹ́ gbajúmọ̀ ẹ wo àwọn náà your dignity your personality credibility a gbọ́dọ̀ jẹ́ kó wọnú ẹ̀rọ fọ̀ tí tèmi yé yín ntí arò nìyẹn kí wọ́n má jẹ́ kí irú ẹ̀ kó wáyé mọ́. a lọ prepare bail bond wọn ń sìn ṣé tèmi yé yín a lè fi wọ́n sílẹ̀. sergeant. yes sir. ọkùnrin tí a mú yẹn lọ mú wá. ok sir. sẹ́ẹ̀rì ọlọ́mọdé àṣíràn èmi náà tún wá wò pé kí n sóun náà ayé ló ṣe. iṣẹ́ ayé. ah iṣẹ́ ayé ni. ṣẹ̀rọ̀rọ̀ ayé tẹ̀ ń sọ yìí àwa ọlọ́pàá ò mọ̀ yẹn. ẹ fẹ́ lè sọ pé kò sóògùn náà. àwa ọlọ́pàá ò gbà bóyá ayé ń ṣèyàn tá a bá lọ gbà ìta ayé ń ṣèyàn ẹlòmíì àlọ́jalè alórogún ìyá òun ló ń ṣe òun òun la àfi jẹ́ kó wọnú òfin èèyàn ló gbọ́dọ̀ ṣọ́ ara ẹ̀. ẹ sà lójú wọn ah tó tó fún gbogbo ènìyàn. ẹ sà. ẹ gbàgbọ́ lẹ́sẹ̀ sà máa kírímìnà yẹn kò gbà láì kí mo bọ́ jáde o sí ló ń sọ pé òun ní ìkọ́ tó fẹ́ bá yẹn sọ. ah ẹni tó ti wà ń bẹ̀ before him. bẹ́ẹ̀ni sà. kí ló ló ṣẹlẹ̀. kò yẹ wọn kàdé fẹ́ bá yẹn sọ̀rọ̀ sà. ọ̀rọ̀ bẹ́ẹ̀ni sà. all right lọ wọn fara wọn. bẹ́ẹ̀ni sà. lọ mú àwọn méjèèjì wá. yes sir kò mọ̀ yàn rí dé bíi kò mú yàn wá bíi. ẹ jẹ́ kí wọ́n di àdúrú wọn rárá rárá òsì wọlé ẹ máa fi yé mọ̀ ń gbọ́rọ̀ yín ọkùnrin kí ló ń ṣe. ọlọ́pàá a ah! kí ló máa ń ṣe ìgò a ah! ṣe é gbogbo wàhálà tàbí fà láti bí oṣù kan sẹ́yìn sìn pé mo ní ẹ eh, accident mo l'accident hmm. mi l'accident o ìbọn ló bà mí o. ṣé bó o jẹ́wọ́ káàdẹ̀ tí ń pé kó o jẹ́wọ́ látọjọ́ yìí. bàbá tẹ máa gbọ́ jagun jagun a ah! ẹ eh, ìbà olórí a ọ̀gá wa ni a jọ máa lọ sí operation ni ṣe é bàbá tẹ̀ ń wò yìí àwọn ọmọ ń kó bọ̀ fún wa. quiet ṣèṣe kó ìwọ burú èyẹ wọn ní kọ́ pé èyẹ wá ọ́ dìbò kiri tiẹ̀. ẹ jẹ́ kó land ẹ jẹ́ kó parí ọ̀rọ̀ tiẹ̀ mi ò tí ì pè yín mo ń gbọ́. njọ́ tá à ń sọ yìí àlọ́sọ operation ni padà ṣe ń bọ̀ bá ṣe ń bọ̀ ọ̀ka fo ìbọn ṣe kí ni ìbọn wọlé sọ́wọ́ boys lára tako ọwọ́ ṣe kí ni ọwọ́ boys balẹ̀ síbẹ̀ láti bẹ̀ bí mo ti rapala pẹ̀lú owó tí mo gbé yẹn tí mo ti ń ṣe kí mo ti ń ṣe kí ni mo pé bàbá bàbá láyé ọ̀ka ti fo ọ̀dẹ̀ ṣe kí ni ọ̀dẹ̀ wá gbọ́mọ boys bí wọ́n ti ń gbé bí wọ́n ti ń gbé mi lọ ó di gbàmù níwájú gate hospital bàtà máa débẹ̀ bàbá ṣe kí ni bàbá kálẹ̀ wọ́n já dànù. Ah, ah. owó yẹn wá ń kọ́. ọwọ́ wọn ló wà. ó dáa jọ ṣé kò kò ń ṣe pé ẹ̀jẹ̀ ti ta sí ọpọlọ tiẹ̀. Ah, òjò bàbà. ó wà okay. hundred percent. now wá fi sùúrù ṣe àlàyé yẹn báyìí kó wá yé mi kó fọkàn balẹ̀ mo gbọ́. ẹ farabalẹ̀ máa gbọ́ bóyá ìṣẹ̀lẹ̀. allô pẹ̀lú dá ẹ lójú. Ah. dá mi lójú lọ́rùn bàbá. ẹ jọ bàbá ẹ àdàbọ̀ jẹ́ mọ ọmọkùnrin rí. ẹ wo kò sí àwíjàre kan lẹ́nu ọmọ olè gbogbo tí ń sáhùn àyàbá àyàbá ni ẹ sì mọ̀ pé méjì méjì lọ́lọ́run dáyàn. ó lóun mọ ẹ tó bá ti mọ ẹ yanjú ẹ láàrin ara yín. oríire wọ burú ni ṣé ìwọ orí mi kí n mọ̀ yẹn o lè rí látijọ́ tí wèmi àtẹ́ ti wà. mi ò lè mọ ní òbẹ́ gbélé. àbẹ̀gbọ́n nù tán pàwọn arọ́ ń jalè. ẹ alàgbà ṣé ẹ mọ ọkùnrin yìí. ẹni tí mo mọ̀ lélẹ̀ yìí. ẹni tí ẹ mọ̀. bàbá ẹ ẹ bẹ mí. all right ẹ mọ tó ṣẹlẹ̀ tí ṣán bá ti wọnú eegun tí eegun wọnú ẹran tẹran wá dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ yíyanjú ẹ̀ ó gbà sùúrù. ṣé mo lè máa lọ sàn. ẹ ṣe sùúrù. wo sergeant. yes sir. ẹ bàbá yìí àti àwọn àti madam kó wọn lọ kó lọ gba statement wọn sílẹ̀. Ah, ọ̀gá ọlọ́pàá madam ò sí ń

pé kíkà ọ̀tọ̀ lórílẹ̀ ara wọn lé àwọn bàbá yìí a tún ba lórí ẹyin. gbàdúgbọ́lẹ̀ tó ń yarí wàhálà wà o sẹ́mi ni mi ìríran àbíwọ̀ ló fẹ́ wọ̀. Hey, Trabu! Ay, man, fuerte ya no. Voy a parar, vaya ń ṣe ìlérí fún orílẹ̀-èdè mi nàìjíríà ah! Ah! láti jẹ́ òdodo. ẹ̀yà sit down. who are you. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ni. kí ni ọbẹ̀ kí ló ń dá kílẹ̀ sẹ́mi sẹ́mi ló náwó sẹ́mi ni mo bẹ́ lérè ọ̀rọ̀. ó lè bàbá ṣé original car ilẹ̀ yín ni àbí fake. sẹ́rí àwọn àti gómìnà bali ń so. ṣó o yọnu ṣó o yọnu àjọ tẹ́nàtì ni àjọ àǹtẹ́nàtì àjọ ń gbénu lé ni o. can I have your ID card? àwọn náà àwọn náà tún ní. so ìyá wèrè mi náà tó láì ID card. Ah, àwọn àwọn náà tún ní àwọn náà ní. ẹ wo ẹ mọ ọfíìsà èmi ò dá wọn mọ àjọ ń gbélé ni mi ò mọ nǹkan kan pàgọ́ tẹ̀ ń sọ yìí fúláàtì ẹ̀ nìyí flat ọ̀dọ̀ mi ni wọ́n ní tòkẹ́dá èmi ní tòkẹ́dá àtisẹ́jú sí ẹ̀ máa sá lọ máa sá lọ. ọ̀sà àrẹ́sìn. ikú màmá gbọ́lé Èkó ò ní bàjẹ́ o. Èkó ò ní bàjẹ́. Ó bàjẹ́ ti. Èkó ò ní bàjẹ́. Ó bàjẹ́ ti. Ah! Olúwa o, àṣàlàmù láṣà. Ah, kìnìún lè gbó kìnìún lé lori. Mo lálàá. Àlákẹ́ wípé níbi tí. bí náà ń dóbó lè jà eléyìí ò ní mọ̀ wọ́n bó ti tọ́ bọ̀ Ha? Ah! báyà ti kábọ̀ dé ni. alẹ́ kọ́ ìbàjọ́ tètí sùn lọ. ọbàjọ́ ti ọ̀nà tí òfin wa ní bàjẹ́ dábàá yìí. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní ojú àlá mo lálàá pé mo rí ìwé mi àti wọ à ń fi ìbọn rẹ́ǹtì fáwọn olè èmi wọ́n dẹ̀ fún wa lówó bọ̀bọ́ kan wá lọ jalè ó fún wa ní owó rẹpẹtẹ ìbọn bá bá a ṣe bẹ̀rẹ̀ sí fowó ẹ̀ dáńsí á nìyẹn èmi tó ń ra lẹ̀ mo tó ń talẹ̀ gbogbo ẹ̀ kẹ́rì wóró kòró lójú àlá at the end of the day àtúwọ́n afẹ́ kí bísínẹ̀sì ẹ̀ tó fẹjú sí látúwọ́n lọ mú aṣọ káì àtàṣọ lásmà a tún wáá da àwọn fake lasma sí gbòòrò bọ́wọ́ ṣe tẹ̀ wá nìyẹn ẹ wá lémi àti ẹ máa lo ẹ̀wọ̀n ọdún mẹ́wàá mẹ́wàá wọn là fẹ́ ba èkó jẹ́ ni pé ṣó dáa káwọn kan máa tó èkó ṣe kó dáa káwọn kan máa fẹ́ ba èkó jẹ́ mo ṣe sọ pé àbẹ̀kó jẹ́ èkó ò ní bàjẹ́ ẹ ṣàánú wa èkó ò ní bàjẹ́ mo fi tají nìyẹn lójú àlá. èkó ò ní bàjẹ́ èkó ò gbọ́dọ̀ bàjẹ́ láéláé. ẹ mọ tí mi wá rò àwa rò wípé àwọn kan ò gbọ́dọ̀ máa tún èkó ṣe kí àwa kan sọ pé a fẹ́ ba èkó jẹ́ torí nǹkan tá a fẹ́ jẹ àwa ò ṣe pawọ́pọ̀ pẹ̀lú àwọn tó fẹ́ tún èkó ṣe yẹn káwa náà tiẹ̀ fọlọ́ntì ara wa ká lọ máa ṣe káì ká máa ṣe lásmà ká máa bá wọn gbẹ́ gọ́tà ká máa bá wọn ṣàtì pépà títì kí ìlú èkó lè mọ́ kọ́lọ́ lè bá wa tó èkó ṣe. a dà fún ẹ sórí tí mo ní tá a bá sùn tá a bá jí pọlọ́hún kọ́ wa láti mọ̀ ọ́ sí èmi náà ronú bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ronú tèmi ọ̀tọ̀ ni o èkó ò gbọ́dọ̀ bàjẹ́ mo mọ moose gbanire ẹ mọ tó wà ní pẹrimẹńtà ní èkó yìí mo mọ pé tá a bá tẹ̀lé ìlànà tí Fáṣọlá ìhun gómìnà èkó tó lálẹ́ fáwọn káì àtàwọn lásìmà irú òṣòdì tí mo sọ lánàá yẹn pé wọ́n ń tún ṣe wọn ò fẹ́ rí dọ̀tí lórí ìgbòkègbodò ọkọ̀ káwa náà lọ sóṣòdì tó láwọn ọ̀bàyéjẹ́ kan yìí wà ń bẹ̀. òṣòdì tẹ́yìn sọ yẹn ibẹ̀ ni ìyàwó bìràtàjù ti kú ṣé bẹ́ẹ̀ ń gbé lọ sọ́sibítù lọ́sàn-án ni òun àti ọkọ ẹ̀ wọ́n rẹ̀ ń gbé lọ sọ́sibí òní bíi bọ́ládé àwọn dẹ̀ ń gbé bíi Mushin fún tó ń gbé mọ́tò bàbá yìí láti bíi ìyànà ìlúpẹ́jù yẹn ibẹ̀ ló dọ̀pù ti mú wọn. à ń bọ̀ wọn kó dókítà à ń bọ̀ à ń bọ̀ ó tó two hours kó tó kò ní ó dọ̀pù kú o. sẹ́mu kí gbogbo ẹ̀ náà tún wá níre ó níbi. tèrè náà làwọn ilé ayé. táwọn ọmọ olè tó máa jalè lágége tí ń sáré bọ̀ tí ń sáré bọ̀ tí ó gbẹ ń lọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ táwọn ọlọ́pàá ń lé wọn tí wọ́n rí wọn mú tí wọ́n bá dó sódì orí ibẹ̀ náà ni goslow mú wọn sí tí àwọn ọlọ́pàá ti ka wọn mọ́ bẹ̀. ìjà ò lè ti pé lè já lẹ́kọ̀ọ́ mọ́ ó ní òsì lẹ́kọ̀ọ́ mọ́ gbogbo olè tó wà lẹ́kọ̀ọ́ Fáṣọlá ti lé wọn lọ. tó bá ti dalẹ̀ síbi kan káwa náà sì mú gbalẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní bá wọn gbà. ẹ má ṣe hà. ẹ má ṣe sọ pé kí má ṣe hà. ẹ ní ọ̀rọ̀ ọ̀dà tí yóò fi ní ṣe hà. ẹ ní ẹ̀sán wo ni. ẹ ọ̀dà ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ní orí mi tàbá tàbá bẹ́ẹ̀ sí ní ṣiṣẹ́ ń sẹ́yìn tá ló fẹ́ máa fún wa lówó oṣù. àbí ká máa ṣiṣẹ́ ìyálẹ̀ lásán ni. àná fún ẹ sẹ́rí ibì kan tèmi gbàgbọ́ gbogbo tá à ń ṣe yẹn láti fi sọkọ́ọ̀tì ìjọba ni à ń sọkọ́ọ̀tì ẹ̀ tá a bá wọ nǹkan kan sọ́run torí pé àgbà lé ni àgbà lánàá àgbà lọ́la àwọn tá ń kọjá náà orí wọn ò burú wọn mọ̀ pé àwọn bàbá kan ń ṣiṣẹ́ fún ìjọba bí wọ́n ti pè wá nù táwa náà sì máa rí nǹkan kan gbà láláwùsá àbí kò yé yín. ikú ò gbọ́dọ̀ bàjẹ́ irú oṣòdì tí mo sọ pé wọ́n ti tún ṣe téèyàn bá dúró lóṣòdì nísìn ìyẹn ò máa wò ó dálágbàdo ni tí gbogbo rẹ̀ sì ti mọ́ káwa náà mọ̀ ọ́n ṣe mọ́tótó ẹ̀yẹn wá wò irú àwọn tí wọ́n ń ta búrẹ́dì ẹlẹ́yin tí wọ́n dẹ́yin tí wọ́n ń ta su lábẹ́ bíríìjì ń dáná ẹjẹ́ mọ̀ kan ti lé wọn jọra sẹ́ẹ̀mọ̀ àbọ̀ wà lọ́nà lóyún mọ̀ hmm. nígbà tí wọ́n fẹ́ gbó ní ní bíríìjì kọ́pa ẹ̀mẹ́yẹ àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tọ́kàn gbàdánù níjọba fi ní kọ́kú òǹbẹ bíríìjì yẹn ti sùn lẹ́ẹ̀mejì ṣé ìṣẹ́ mi gbogbo wa la fi ń wéwu ká wá yọ̀yún tù ṣé n ti Fáṣọlá ṣe ń bẹ̀ wọn ò dáa. ká tiẹ̀ wá ní àwọn eh, eh, tó ń dáná lábẹ́ bíríìjì àwọn tó ń ṣe fọganáísà tó ń ṣe mẹkáníìkì lábẹ́ bíríìjì àwọn èyí ń jẹ̀bi àwọn ọmọ ọlọ́mọ láàrin èrò tí wọ́n wà ní gángárè níbi tí ìjọba ti pa tì ìjọba ti palẹ̀ wọ́n ti pa bẹ́ǹtì tẹ́lẹ̀ o táwọn yẹn wá ń dalẹ̀ síbẹ̀ tí wọ́n wá lọ ra pákó fúnra fúnra wọn tí wọ́n fi kọ́lé pákó síbẹ̀ tí wọ́n tó lọ dàwó ńkọ́. sáwọn èyí náà tó jẹ́ ọlọ́run ti ya wèrè ó tí ò bá ya wèrè ni èèyàn èèyàn ni màá lọ kọ́lé síbi tó ń dalẹ̀ sí. ṣé wọn àwọn àwọn ọmọ pé kọ́lẹ́rà lè má àwọn ọmọ wọn ni. kì í wá ṣèjọra nìkan káàkiri gbogbo lẹ́ẹ̀kọ́ ni ìjọba ti máa ń ṣètò ńlẹ̀ láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn ogójì ọdún sẹ́yìn àádọ́ta ọdún sẹ́yìn sixty years sẹ́yìn ibi tẹ́ ń wò yìí o kò tó má gbàgbẹ́ kọjá lọ́jọ́ iwájú o ibẹ̀ la máa gbé àgbàlagbà lọ́jọ́ iwájú o ibẹ̀ la máa dalẹ̀ sí lọ́jọ́ iwájú o ṣùgbọ́n tíjọba ọba ti rí ilẹ̀ yẹn lò ṣé ṣe ń plan lórí tẹ́ fẹ́ ṣe síbẹ̀ àwọn aráàlú kọ̀ọ̀kan wà lọ́ máa kọ́lé bẹ̀ wọ́n á rò pé bí ọba ti gbàgbé ilẹ̀ yẹn ni wọ́n á ní tiwọn ni ilé ibòmíì power line ìjọba ló kọjá ń bẹ̀ wọ́n á kọ́lé sábẹ́ iná ajá á jó àwọn èèyàn nísìnyí ìjọba fẹ́ ṣe títì láti èkó lọ sí badagry gbogbo àwọn ilé kọ̀ọ̀kan ni títì yẹn ti jẹ báyìí torí lé báyìí lẹ́mẹ̀fà báyìí níjọba ṣe ṣe ìjọba dẹ̀ ń ṣètò láti fún wọn ní owó gbà má bínú láti tún ṣètò láti kó wọn kó bẹ́ẹ̀ kọ́ lọ kọ́ ilé mi fún wọn níbò míì ṣèjọba òtún ṣètò. ìyẹn ìyún ni lẹ́gẹ́sì tó dáa ẹ̀yẹ ìwòjọba àná kan tó ń pẹ́ kó tó gbà tó kú olórí oyè ayé ò gbàgbé ẹ̀ tán bá dé bí ìsìn gbà tó kọ́lé tó dáa sílẹ̀ tẹ́pẹ́ àwọn èèyàn kúnnù gbalé wọ́n ń gbé wọ́n ń sùn wọ́n ń jí lálàáfíà wọ́n gbàgbé orúkọ ìjọba àwọn jọlá ni wọ́n mọ̀ pé ilé ìjákàndé làwọn ń gbé o ilé ìjákàndé làwọn ń gbé wẹ́gun tí fásọlá náà ń ṣe irú gáàrú àti tí ń kó èrò ọkọ̀ òun títí láéláé kò sí gbàgbé ńlẹ̀ yìí olówó pọ́ọ́kú ni ẹ fẹ́ lọ́ọ̀bì kan ni ètí gòsì ló wà á mú yín dé kò sí irú rẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká fi bàbá ẹni tó lọ́pọlọ ká gbé kó ga. níta lè ṣe ni pé kí ẹ jẹ́ gbogbo ọjọ́ gbàdúrà ká jọ pawọ́pọ̀ kí èkó má bàjẹ́ lórí Fáṣọlá kí èkó má bàjẹ́ lórí wa torí èkó gbọ́dọ̀ bàjẹ́. ó ti ẹ̀ bàjẹ́ tì. èkó ò ní bàjẹ́ o. ó bàjẹ́ tì èkó ò ní gbé kájà gbé. ẹ̀yin náà gbọ́ sí ẹ̀yin náà gbọ́ sí. ọkẹ́ èyí tí gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ èdè kò sí gbòmíràn tí a lè lọ yé àjò lè dà bí ilé èdè kan èdè ká fowó pọ̀ ká bímọ sọ̀kan yé gbé kéde kéde ó ní wọ́n.